وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọlọ́run ọba tí a dá ọpẹ́ fún òun náà ni ọba tí ó ṣàánú wa tí ó kẹwa tó ṣe wá ní mùsùlùmí tó jẹ́ wípé ọlọ́run ọba sọ wípé kuntum khayra ummatin ukhrijat lin-nas ọlọ́run ní ẹ̀yin náà ni ẹ̀dá jùlọ nínú gbogbo àwọn ẹ̀dá tí òun ọlọ́run ọba dá ta'muruna bil ma'ruf ìdí tẹ́ fi dájà wọn tó kù lọ ẹ máa ń pàṣẹ dáadáa wa tanhauna ẹ sì máa ń kọ ìwà àbàjẹ́ wa tu'minuna ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ ahlul kitab tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yìí ṣe ń ṣe àwọn náà bá ń ṣe bẹ́ẹ̀ ni kò bá dáa fún wọn minhum man ya'muru bil ma'ruf ó ń bẹ́nu wọn tí máa ń pàṣẹ dáadáa wala yu'minu ṣùgbọ́n kò ní gbàgbọ́ kò sì kí ń kọ ìbàjẹ́ ó wà nu wọn tí máa ń kọ bàjẹ́ tó sì máa ń pàṣẹ dáadáa ṣùgbọ́n kò ní gbàgbọ́ ìgbàgbọ́ yìí òun ló bọ́ fún wọn ló fi jẹ́ pé gbogbo ìgbésí ayé mùsùlùmí pátápátá min awaliha ila akhiriha al-imanu ìbẹ̀rẹ̀ gbésí ayé wa ìgbẹ̀yìn gbésí ayé wa a gbọ́dọ̀ gbélé orí iman ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní lákínú mawtakum bi la ilaha illallah ànábì sallallahu alayhi wa sallam ó ní lákínú awladakum bi la ilaha ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn ọmọ tẹ́ bá bí tẹ́ bá ti bí wọn ní kékeré wọn ẹ máa pè la ilaha illallah sí wọn lẹ́nu kí wọ́n lè fi gbólóhùn la ilaha illallah hafsọ kí wọ́n fi la ilaha bàbọ̀ tàbá kí wọ́n fi la ilaha illallah kí wọ́n fi bẹ̀rẹ̀ gbésí ayé wọn ó wá sọ fún wa wípé man kana akhiru kalamihi la ilaha illallah dakhala al ó lẹ́nikẹ́ni tó bá jẹ́ pé ohun tó wí gbẹ̀yìn ilé ayé ẹ̀ tó fi padà wá bọ́ lọ́wọ́ ọba òun náà ni la ilaha illallah adọ́bí sallallahu alaihi wasallam ẹni bẹ́ẹ̀ máa wọ àlùjánnà ló fi jẹ́ pé ìbẹ̀rẹ̀ gbésí ayé wa ó gbọ́dọ̀ dúró lórí pé la ma'buda haqqin illallah kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká gbọ́rọ̀ sí lẹ́nu kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí pé ká máa sìn kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí pé muhammadu rasulullah kò sì fẹ́ tá a máa ń wò kọ́ ṣe tó ju ànábì sallallahu alaihi lọ gbogbo ń bá fún ọlọ́run ní mú ẹ tẹ̀lé gbogbo tí ànábì sallallahu alaihi bá kọ̀ fún ẹ láti jìnà sí gbogbo tá a bá fẹ́ ṣe ń gbèsè ayé wa

irú ẹni bẹ́ẹ̀ gbogbo tó ń ṣe kọ̀dí ṣábìtọ̀ gbogbo ẹ̀ ti bàjẹ́ kọ́lọ̀ọ̀bà kó má jẹ́ kí iṣẹ́ wa bàjẹ́ tí a bá wò gbé sí ayé wa lẹ́nìí a rí pé anáṣo mub'iduna 'anillah àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n ti jìnà sí ọlọ́run ọba mub'iduna 'an ta'atihi wọ́n ti jìnà sí máa gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu mub'iduna 'an ta'ati rasuli àwọn èèyàn ti jìnà sí máa gbọ́rọ̀ sí ànábì sallallahu wàhádà yusabibu ilam yahzaru al-ibu'adi an rahmatillah tí àwọn èèyàn tí wọ́n bá yẹ̀ tí wọ́n gbò lẹ́tọ́ yapa ṣe ọlọ́wọ́n ọba ohun tá máa padà ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá ń yapa òjíṣẹ́ ọlọ́wọ́n ọba òun náà ni wípé àwọn èèyàn wọ́n á dẹ tí wọ́n á jìnà sí ìkẹ́ ọlọ́wọ́n ọba àwọn èèyàn á padà jìnà sí ìkẹ́ ọlọ́wọ́n ọba kọ́lọ́ ọba kó má gbé wa jìnà sí ìkẹ́ ẹ̀ ló fi jẹ́ wípé Ọlọ́run bá sọ fún wa wípé waman a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka ọlọ́run lẹ́nikẹ́ni tí ó bá kúrò tó pàtì ìrántí èmi ọlọ́run ọba àlékè ọlá fa inna lahu ma'ishatan danka ọlọ́run ní ìgbésí ayé hílàhílo ìgbésí ayé ìdààmú nírú ẹni bí a máa gbé wa a'ma قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا ثم وادي wá di ọjọ́ yìí ọmọ ẹ̀dẹ́ ìyàwó máa pariwo pé wọ́n náà wọ́n bá kí ló dé tó ṣe mí láfọ́jú lémi wákọ́ ni kuntu basira nígbà tí mo wà nílé ayé mo máa ń ríran qala kadhalik ọlọ́run ní bẹ́ẹ̀ la ṣe bi ni kadhalik gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni atatka ayatuna fanasitaha nígbà tó wà nílé ayé ọ̀rọ̀ àwọn ọlọ́wọ́n bá ó wá bẹ́ẹ̀ fanasitaha ṣùgbọ́n taraftaha ó pa ọ̀rọ̀ náà wọn bá sì ni wàkẹ̀dálíkà al-yawma tunsa látara bẹ́ẹ̀ ìwọ náà jẹ́ ní ipa tìlé nì kọ́nà ọba kó má pa ẹnì kọ̀ọ̀kan wá sí ló fi jẹ́ pé gbogbo ta bá fẹ́ ṣe ń gbèsè ayé wa gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ pé sórí pé kí lọ́nà ọba sọ kí lànà bí sọ ta bá wọlé ayé tá ń gbélé ní pàápàá jùlọ nílùú wa nàìjíríà a rí pé orin táwọn ọ̀yọ́ ń kọ káàkiri òun náà ni pé orin pé ànígbà ànígbà ìjọba ti ṣe ẹ̀wà ànígbà ṣùgbọ́n tí lè bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kí ni ọlọ́run bá fẹ́ ká ṣe sí kí ni ẹ̀kọ́ tí ọlọ́run bá tó fi kọ́ wa ṣé ohun tó kàn ní wípé ká jáde síjọba kálá ń bájọba jà àbí ká jáde síta ká bẹ̀rẹ̀ sí máa ba properties àwọn èèyàn jẹ àbí ká jáde síta ká bẹ̀rẹ̀ sí máa para wa ìyẹn ló fi jẹ́ pé a pè wá sí àkíyèsí àkíyèsí ráńpẹ́ léyìí tó ní í ṣe láàárín olórí àti àwọn ọmọlẹ́yìn ànọ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa fi gbogbo wa pátápátá olórí ni wa ní gbogbo ibi tá a bá wà ó sọ fún wa kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ànọ́bí sallallahu alaihi wasallam ó ní gbogbo yín pátápátá adẹ̀rọ̀jẹ̀ ni o wà kullukum gbogbo oyi sì ni wọ́n á àrùn àìyáṣìhì nípa ẹran tá kó sí lábẹ́ gbogbo yín pátápátá adẹ̀rọ̀jẹ̀ ni shepherd ẹ̀ńtà bá ní kó dẹ̀rọ̀jẹ̀ ó túmọ̀ sí a fún pé kó máa bá wa ṣọ́ ni a béèrè bó ṣe ṣọ́ sí lọ́wọ́ ẹ̀ wà kullukum mas'ul àrùn ẹni tó jẹ́ ànábì sallallahu alaihi wasallam ní adẹran jẹ ni wa huwa mas'ulun an ra'iyyatihi gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ pátápátá gbogbo wọn ni a máa bí a bí nípa wọn bákan náà alibailu azawju ẹni tó jí ọkọ nínú ilé rọ́ọ̀rìn adarọ́jẹ ni yusalu ambeidi ọlọ́ọ̀bá máa bí nípa àwọn ará ilé ẹ̀ nípa ìyàwó nípa ọmọ ẹni tó bá jẹ́ láńlọ́ọ̀dù adẹranjẹ ni ọlọ́run máa bí bóun ló ṣe tukọ̀ ọnu ilé yẹn sí ẹni tó bá jẹ́ ọ̀gá ibi iṣẹ́ adẹranjẹ ni ọlọ́run máa bí báwo ló ṣe dà wọ́n tí wọ́n wà nílé iṣẹ́ yẹn báwo ló ṣe dà wọ́n jẹ̀ sí ẹni tó jẹ́ ọ̀gá ní mínísítírì kan ni abẹ tó jẹ́ kọmíṣánná gbogbo wọn pátápátá adẹranjẹ ni ìmọ̀ọ̀mù mọ́ṣáláṣí adẹranjẹ ni pásítọ̀ chọ́ọ̀chì adẹranjẹ ni chairman àdúgbò adẹranjẹ ni olórí local government adẹranjẹ ni pírẹsidẹ̀ntì ìlú adẹranjẹ ni gbogbo oníkálukú lọ́nà ọba máa bi báwo ló ṣe dẹran ìjẹ́ ló fi jẹ́ pé kí a bá wò dáadáa a rí pé gbogbo wa pátápátá kò sẹ́ tó bọ́ níbi ojúṣe wípé gbogbo wa sẹ́ olórí ni wa ní gbogbo ibi tí a bá wà ọmọ wọn bá àlékè ọlá sọ fún wa léyìí tó fi ń rinlẹ̀ fún wa pé àlólórí ni gbogbo wa ọmọ wọn bá àlékè ọlá ní wa idh qala rabbuka lil malaika inni ja'ilun fil kọlífà ọlọ́run ní rí ànọ́bì rántí kó sì máa máa wọ èèyàn létí nígbà tó náà ọba àlékè ọlá ń sọ wípé inni ja'ilun fil ardi kọlífà tí ọlọ́run ní à mo fẹ́ dá kàlífà mo fẹ́ dá aṣojú ẹ̀ta máa ṣojú lórí ilẹ̀ yakhlufu ba'duhum ba'dan tó jẹ́ pé táwọn kan bá ti kú òun àwọn míì nu wọn á tún gbaṣẹ́ táwọn kan bá ti kú òun àwọn míì nu wọn á tún gbaṣẹ́ kọ́ọ̀lù ataj'alu fiha man yufsidu fiha àwọn màláìkà wa ń béèrè lọ́wọ́ ọlọ́run ọba ìwọ ọlọ́run ṣé o fẹ́ dá sórí ilẹ̀ man yufsidu fiha àwọn tó jẹ́ pé wọ́n á máa ṣèbàjẹ́ lórí ilẹ̀ wa yasfiku dìímà tí wọ́n á máa para wọn wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak àwa sì ni àwa màláìkà à ń ṣàfọ̀mọ́ fún ọlọ́wọ́n bá à ń ṣe ẹ̀yìn fún ẹ̀ qala inni a'lamu ma la ta'lamun ọlọ́run ní ẹ̀yin màláìkà èmi mímọ̀ nípa nǹkan tẹ́yìn ò mọ̀ àwọn tẹ́ ń wò pé wọ́n á máa ṣe lọ́hùn yìí ó ń bẹ́nu àwọn tí wọ́n ní ṣe lọ́hùn àwọn tẹ́ ń wò pé wọ́n á máa para wọn yìí ó ń bẹ́nu àwọn tí wọ́n ní para wọn. ló fi jẹ́ pa gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo wa pátápátá olórí ni wa gbogbo wa sì ni wọ́n máa bi nípa báwo la ṣe ṣe sí ipò olórí tá a wà la ṣe gbọ́dọ̀ ṣọ́ra tó bá ti bú ìyọ̀kan tó jẹ́ olórí ìwọ náà wo rẹ wò pé ibi tí ìwọ náà ti jẹ́ lídà yẹn ìwọ tó jẹ́ ẹ̀gbọ́n nínú ilé fún àwọn àbúrò ẹ mọ̀súùl wọ́n máa bí ẹ nípa àwọn àbúrò ẹ ìwọ tó jẹ́ tíṣà ní skul àwọn ọmọ tó wà lábẹ́ kíláàsì yẹn báwo ló ṣe ń bá wọn lò sí ọlọ́run bá máa bí wọn náà anta mọ̀súùl ẹnìhùn àwọn ọmọ tó wà lábẹ́ ẹ nínú kíláàsì yẹn ọlọ́run bá máa bí gbogbo tíṣà nípa àwọn ọmọ yẹn torí wọn náà ti jẹ́ àmì ìrù ó ti jẹ́ ọ̀gá ó jẹ́ ẹni tó jẹ́ dráìvà nínú mọ́tò ọlọ́run bá máa bí nípa ẹ̀mí àwọn tó wà nú mọ́tò ẹ̀ tí ò bá wa mọ́tò yẹn dáadáa bóyá ó ti mutí à ń pariwo ẹ́ńsà tó ń ta ní láti hẹ́ǹdì pọ̀ torí pé gbogbo wa pátápátá la níbi tá a kù sí gbogbo aburú yìí ni oníkálukú wa gbọ́dọ̀ fi òpin sí kò sí agbára ẹ̀ lọ́wọ́ ìjọba ọwọ́ gbogbo wa pátápátá ló wà ẹ̀rẹ́ lómi tó fẹ́ wa mọ́tò dráìvà á ti mú tí yókó tó wa mọ́tò ó lè fi mọ́tò gbáwọn èèyàn àbí kó fi mọ́tò lásídẹ́ǹtì tó máa jẹ́ sábà bí ikú fún gbogbo àwọn tó wà ní mọ́tò irú ẹni náà dáràn ní níwájú ọlọ́run olórí lòun náà ṣùgbọ́n kò rí rẹ̀ gẹ́gẹ́ bí olórí ìyẹn ló fà á fún kò rí rẹ̀ gẹ́gẹ́ bí olórí ọlọ́run sì máa bí tó bá dọjọ́ gbèbè àlìkìyàmọ̀ gbogbo wa pátápátá ló lórí gbogbo wa bá ṣe wá sí olórí ni gbogbo wa náà ní ọmọlẹ́yìn o wà fáwọn kó lè di ìlmi nàálì tó bá ló nímọ̀ tó bá ló ga àwọn kan ga jù ẹ lọ wà rafa'na ba'dahum fawqa ba'din darajat ọlọ́run ní a gbé àwọn kan ga nípò fáwọn kan tí wọ́n kan bá sọ pé ó jẹ́ gọ́vnọ̀ ẹ rí i pé ọjọ́ tí gọ́vnọ̀ bá fẹ́ lọ bá pírẹ́sídẹ̀ǹtì ẹ rí i tá a máa gbọ̀n báyìí ni a káwọ́ sẹ́yìn báyìí ni tóun bá dẹ̀ padà dé stage ẹ̀ ẹ̀ tún ráwọn kọmíṣọ́nà tó bá lọ wájú báyìí tẹ́sẹ̀ ẹ bá yá wọ́n á máa sáré tẹ̀lé wọ́n á máa fò tẹ̀lé lẹ́yìn ni pé à gọ́vnà gọ́vnà gọ́vnà ti dé gọ́vnà tó wá ń gbọ̀n tẹ̀lé yẹn tóun náà bá débi tí president wà ẹ̀ tún rí pé gbèsè ayé tiẹ̀ náà tún kéyìn òun náà tún máa gbọ́n ni yẹ́sà yẹ́sà yẹ́sà ẹ̀ tó ń ṣe yẹ́sà fún tóun náà ṣe yẹ́sà téèyàn kan bá wá lọ jẹ́ president ní country titi ẹ tó bá tún wá dé lẹ́bù àgbáyé àwọn pírẹsidẹ̀ntì kan wà tó jẹ́ wípé àwọn á tún máa claim wípé gbogbo ẹ̀yin pírẹsidẹ̀ntì ayé o àwa ló lórí yín àwọn tó wá ń claim páwọn ló lórí ọlọ́run bá jù wọ́n lọ ọlọ́run bá ní wà kọ́ọ̀lù man ashaddu minna quwwa ọlọ́run láwọn alágbára yà máa sọ pé àá ta ló lágbára jà wá ilọ awalam yaraw anna Allaha alladhi khalaqahum huwa ashaddu minhum quwwa ṣé wọn ò mọ̀ pọ́nà ọba tó dá wọn lágbára jù wọ́n lọ ni ẹ wo Fir'aun wa qala ana rabbukumul a'la Fir'aun wò wípé èmi tún mo lágbára jọ lọ́hun yíyẹ lọ Fir'aun lóhun ní agbára jọ lọ́hun lọ fa akhadahu Allahu nakala al-akhirati wal-ula ọlọ́run wá gbámú ìsọkúsọ tó sọ lákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì ọlọ́run wá mọ̀ pé gbogbo wa pátápátá bá ṣe jó lórí bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ mọ̀ pọ́mọ lẹ́yìn ni wa ìyá wa jẹ́ ká máa ń ṣẹ̀mí láàrin wípé ká máa pọ́nra wa lé ká sì tún máa yẹpẹrẹ ara wa olórí ni ẹ ojú ẹ̀pẹ́ ni àpọ́nlé ni ẹ ó gbọ́dọ̀ máa wùwà wá ní ni ẹ gbọ́dọ̀ wùwà gbéraga tó bá ti gbéraga ó lẹ́yìn o tó bá ti rẹrẹ lẹ̀ ní ìrẹni ìrẹra lẹ̀ ti dọ̀tí ìwọ́ta sọ pé lórí ni ẹ́ èbí wọn náà láàbúrò àwọn àbúrò ẹ̀yìn òmẹ́ pé lórí ni ẹ wọ́n look towards ẹ̀ ó wá ló wùwà ẹ̀gbin kí ló fẹ́ kọ́ máa sọ nípa fáwọn àbúrò ẹ pé ẹ̀bẹ́ ẹ̀gbọ́n yín nìyẹn ẹ̀gbọ́n yín ló ń ṣe rádaràdá káàkiri àdúgbò yẹn ló fi jẹ́ pé wọ́n tó jẹ́ olórí ni wọ́n náà ìwọ náà gbọ́dọ̀ máa ṣe bí president nìkan ṣùgbọ́n kó wá mọ̀ pé àwọn kan tún ju wọn náà lọ́wọ́ ìyẹn ni òní jí o máa gbéraga kó wá máa jẹ kábàáyì inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run ní gbogbo àwọn ọlọ́run ò nífẹ̀ẹ́ sí wọn gbogbo àwọn tí wọ́n máa ń gapá ọlọ́run ò nífẹ̀ẹ́ sí wọn nígbà tí wọn náà bá ti rí pé ò já kó ò jẹ́ nǹkan àwọn tó ju ẹ rẹpẹtẹ wàá máa rẹ̀ lẹ̀ tó bá tún wá rí pé ìwọ náà tún ju àwọn kan lọ á jẹ́ máa pọ́n rẹ̀ lé ṣùgbọ́n náà ṣe fẹ́ ká máa lò gbé sí ayé nìyẹn a gbọ́dọ̀ mọ̀ wípé àwọn tó wà lókè yẹn àwọn náà tún lọ́gàá o ló fi jẹ́ kó ní kálukú kó dúró lórí ibi tí ọlọ́run bá fi sí gbogbo wa gbọ́dọ̀ mọ̀ wípé ilé ayé tá a wà yìí àmọ́ náà ló jẹ́ fún wa o ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní inna aradna al-amanata ala as-samawati wal ọlọ́run ní ṣe rí ẹrù àmọ́nà trust kọ́ sọ pé ẹ̀yẹn máa lọ ṣojú wa ẹ̀yẹn máa lọ ṣojú wa ọlọ́run la gbé fún ilẹ̀ a gbé fún sọ́mọ̀ a gbé fún àwọn òkè fa àbáyínà ayíyá mílíọ̀nà ọlọ́run ní à ilẹ̀ sọ pé wọ́n lọ́hùn ẹrù àmọ́nà ó ti tóbi jù mí lọ òkè náà sọ pé ó tóbi jù òun lọ àwọn òkè sọ́mọ̀ náà ló tóbi jù òun lọ wàhámàláhà ìnsán ọmọ ẹ̀dẹ́ èèyàn bá sọ pé wọ́n lọ́n gbé fún mi gbé fún mi èmi fẹ́ èmi fẹ́ èmi fẹ́ mo fẹ́ di president mo fẹ́ di governor mo fẹ́ di chairman innahu kana zaluman jahula ọlọ́run nígbà tá a wá gbé fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn kana zaluman ó wá bẹ̀rẹ̀ sí ṣàbòsí innal insana la yatgha ọlọ́run ní ẹ̀rọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn á wá máa gapá báyìí àrùn ọ̀hún nígbà tó lọ bá ti rí rẹ̀ pé èmi náà lówó ẹlòmí o tó kó bá láyé torí pó ní followers ni a ní tẹ́bá dórí Facebook two million followers ni mo ní tẹ́bá dórí Twitter mo ní five million followers tẹ́bá dé YouTube mo ní one million subscribers tẹ́bá tún dé Twitter náà bẹ́ẹ̀ náà ni àwa máa ka gbogbo ẹ̀ káàkiri àwa jọ lójú àwa rí rẹ̀ àrọ́ ahùsàhùnà ọlọ́wọ́n bá lékè ọlá sì ju gbogbo wa lọ a gbọ́dọ̀ jọra wa lójú gbogbo wa pátápátá ẹrù àmọ́ náà lọ́nà ọba gbélé wa lórí wàhámàláhàlì ìsáàn ọmọ ẹ̀dẹ́ èèyàn ti gba ojúṣe innahu kana zaluman ọlọ́run ní alábòsí lọ́mọ ẹ̀dẹ́ èèyàn ó ṣàbòsí pẹ̀lú ojúṣe tó gbà jahula ọlọ́ọ̀lọ́mọ ẹ̀dẹ́ èèyàn tún wá já láìmọ̀ kan ọ̀gọ̀rọ̀ èèyàn lémi òun náà fẹ́ di olórí mo fẹ́ di gọ́fúnà mo fẹ́ di president gbogbo àwọn nǹkan tó sùn tó jẹ́ ojúṣe ẹ tó fẹ́ gba ipò yìí kò nímọ̀ nípa ẹ̀ ẹlòmíì náà máa lé pé òun fẹ́ di accountant general ẹlòmíì máa lé pé ọ̀gá bíi iṣẹ́ òun fẹ́ di md voluman alábòsí ni kò yí di md o manager ló jẹ́ supervisor ló jẹ́ gbogbo àwọn ọmọ tí wọ́n wà lábẹ́ pátápátá tán bá ní kọ́ fún wọn thirty thousand lówó oṣù thirteen thousand ló ń fún wọn irú ẹni náà wá ń pariwo pé kọ́ hẹ́ẹ̀bì sars volumen ìwọ tó lọ ń fún nípa nímọ̀ kọ̀ǹpútà tó fi ń jà àwọn èèyàn lólè tó wà ará burú ń bẹ̀ ìwọ náà wá ní kó má ṣàgbófinró káyé lè gbà ẹ́ dáadáa bó fẹ́ jalè kó lè jalè frílì kó má ṣe tó fẹ́ lé ẹ kiri ìwọ tó ń tajà tó fẹ́ rajà olè ìwọ náà fẹ́ kó sí agbófinró mọ́ tó bá rajà olè ọkàn á balẹ̀ ìyá wa encourage àwọn olè káwọn náà wo pé ti bá kú gbé màá ríta ṣé mọ̀ pé tí olè bá fẹ́ gbé nǹkan tó mọ̀ pé ti bá gbé yìí ní ríta kò ní ṣòkò gbé ẹni tó ń rajà olè àtolè nǹkan kan náà ni wọ́n sàwa òǹfẹ̀lẹ̀ àjìrì ẹ̀sùn kan náà ló wà fún ọ méjèèjì ànábì sallallahu alaihi wasallam ó ní ìdàlítàkọ́lì muslimani bi sayfihima tẹ bá rí àwọn ọmọ ìyá méjì mùsùlùmí méjì tí wọ́n bára wọn jà tó yọ̀dà síra wọn falqatilu wal maqtulu fin nar ó lẹ́yìn tó gbé dàbá yìí tó fi bẹ́ẹ̀ ní kejì ọmọ náà ni ó lẹ́yìn tí wọ́n tún fi bẹ̀ ìdà pa ọmọ náà lòun náà àwọn sọ̀hábà bá sọ wípé bóò ló ṣe jẹ́rìí òjíṣẹ́ ọlọ́wọ́n bá maktul hada qatil ilé òjísí ọlọ́run agbọ́tẹ tó pààyàn pọ́mọ náà ni fama baalul maktul àti ní ká ti wá gbọ́ọ̀rí òjísí ọlọ́run nípa tí wọ́n pa tó ṣàbòsí sí ànábì ní innahu kana harisan ala qatli akhihi òun tí wọ́n pa yẹn èbóhun náà gbé dàdá ní kí sì ni wọ́n fi dà ṣe wọ́n fi ń pààyàn ni ọwọ́ eléyìí yájú tiẹ̀ lọ ni òun náà fẹ́ pààyàn ni àníyàn tó ti níyẹn náà ní ọwọ́ yẹn ṣáájú ni apàyànjọ làwọn méjèèjì ọmọ ọ̀nà làwọn méjèèjì ẹni tó jalè àtẹni tó ní kó lọ jalè iṣẹ́ kan náà gbogbo wọn jọ ń ṣe àbòsí lọ́mọ ẹ̀dẹ́ èèyàn ń ṣe volumen alábòsí lóníkálukú ìwọ tó ń tajà tó jẹ́ pé gbogbo ìsàlẹ̀ ọjà igbá tó fi wọn ọjà tó fi wọn gàrí gbogbo ẹ̀ ló ti gbá àbòsí ló ń ṣe ìwọ tó fẹ́ fi scale wọn nǹkan fáwọn èèyàn tó ti fà á sẹ́yìn àbòsí nìwọ náà ń ṣe ìwọ tó ń ṣiṣẹ́ àkántàǹtì níbi iṣẹ́ tó jẹ́ pé àkáǹtì tó bá ti ní o ṣe àkáǹtì o mọ bó ṣe ń dojú ẹ̀rú àbòsí nìwọ náà ń ṣe jahula ọmọ ẹ̀dẹ́ èèyàn aláìmọ̀kan ìgbà mi ọmọ ẹ̀dẹ́ èèyàn a máa béèrè fún nǹkan mi kò mẹ́ pé tó bá ṣẹlẹ̀ tán aburú ló wà ń bẹ̀ bá ṣe ń bá lọ yín sí tí ò bá sí security mọ́ nùlù ta ló máa jẹyẹ ẹ̀jọ̀ mọ́ gbogbo wa náà la máa jẹ yẹ ẹ ti gbàgbé ìgbàtàn náà ọmọ wọn million boys ń bọ̀ ta ló lójú oorun lu gbogbo wa nígbà tá a ṣe fọ́sẹ̀ kan kò sú oníkálukú oníkálukú ò wọlé àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣèbáriwo tí gbogbo wa ń pa náà ni pé ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá wọ́n lè ṣàbòsí tí wọ́n àwa aráàlú àwa náà lábòsí tí wá èèyàn kò ní jọ́lọ́pàá àyàfi kó járáàlú àhómùnà zanúnà mìíràn sàmà àwọn ọlọ́pàá jábọ́ láti sọ́mọ̀ ni ṣáwọn sáàfi jábọ́ láti sọ́mọ̀ ni ọmọ àwọn kan nu wa ni sáàfi jẹ́ nínú àwọn tí wọ́n ń pariwo endsars endsars nígbà tó ń fẹ́ sọ̀rọ̀ ó ní kọ́ head stars àwọn èèyàn bá ran létí pé ṣó rántí ní stéètì báyìí báyìí ṣèbí ìyá ẹ náà sars ní ṣèbó náà wà nú àwọn tí wọ́n pa àwọn báyìí báyìí kí lòun náà fẹ́ sọ àwọn tó ń jẹ́ sáàsì àbúrò náà jẹ́ fẹ́lómi inú wa ẹ̀gbọ́n náà jẹ́ fẹ́lómi inú wa ọ̀rẹ́ náà jẹ́ fẹ́lómi inú wa láńlọ́ọ̀dù náà jẹ́ fẹ́lómi inú wa tẹ́nàtì náà jẹ́ fẹ́lómi inú wa ìgbà ẹrú kan ní mú ní gbúgbẹ ẹrú táwọn kan bá jẹ́ alábòsí kò túmọ̀ sí pé gbogbo wọn bó ṣe jẹ́ pé ibi tó ní kálukú wá sí ṣiṣẹ́ alábòsí wa ń bẹ minihum mokotesidin minihum zolimun ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا ọlọ́run láti fún àwọn èèyàn ní tírà tó máa jẹ́ tọ́sọ́nà fún wọn fàmíní ohun zalimun li nafsi ó ń bẹnu wa alábòsí tó ń ṣàbòsí sẹ́mi ààrẹ wàmíní ohun mọ̀kọ̀tẹ́sìdẹ̀ ó ń bẹnu àwọn èèyàn ẹ tó ń ṣe déédéé àwọn ìjọba tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí àwọn tó ń ṣèjọba fún wa ààrẹ tó jálábòsí nú wọn tá a bá tún wo dáadáa àtúwẹ́ tó ń ṣe déédéé nú wọn ọlọ́wà ní wà mí ní hùm sáàbẹ̀kùn bílọ̀kọ̀ ìrọ́ ti bí ìdínlá ó sì ń bẹ́nu wọn àwọn tó jẹ́ pé ah, àgbà ni kí wọ́n bá wo gbogbo ìsirẹ̀ wọ́n ní ah, ẹ̀ lè rí kò jí owó nàìjíríà ni ó wà nú wọn àbí ò sínú wọn ó wà nú wọn ẹlòmíì sì ní tí wọ́n bá ti dárúkọ ẹ̀ báyìí oníkálukú á ní á ah, wọ́n bá dárúkọ akọni àáfídà àlálẹ̀ àbíbò náà ṣe máa ń pè é ẹ ti wẹ pé á ah, eléyìí hey tó bá ti dárúkọ àwọn eléyìí ẹ má sọ ọmọ ni ògbójú olè ni gbogbo ẹ náà ló wà ń bẹ gbogbo wa gbọ́dọ̀ mọ̀ àmọ́ náà òun ni tó bá jọmọ lẹ́yìn à ń ta àmì olùfọkàntán ni ẹ o gbọ́dọ̀ lo ipò ọmọ lẹ́yìn yẹn dáadáa tó bá jẹ́ olórí o gbọ́dọ̀ mọ̀ pé wọ́n fi tán ẹni wọ́n fọkàn tán ẹni o gbọ́dọ̀ lo dáadáa àmọ́ náà

liyu'adhiba الله المنافقين والمنافقات wal-munafiqat ọlọ́run ní látara àbòsí tẹ́ ń ṣe àwọn kan wọ́n ti mùnáfìkì ọkùnrin wà nú wọn obìnrin wà nú wọn sáàsì tó wùwà burúkú ọkùnrin wà ńbẹ̀ obìnrin wà ńbẹ̀ yàwúyàwú tó wùwà burúkú ọkùnrin wà ńbẹ̀ obìnrin wà ńbẹ̀ àfa gbájú ẹ̀ ọkùnrin wà nú wọn àwọn obìnrin tó ń jẹ́ àlùfáà àwọn náà tún wà pásítọ̀ tí ò ṣe déédé ọkùnrin wà ń bẹ̀ obìnrin wà ń bẹ̀ àbòsí ni gbogbo wa ń ṣe wàlìkáfìrínà wàlì ọlọ́run ní iṣẹ́ oníkálukú òun ló máa dìtámì tọ́nà máa fi bá lò ọlọ́run ní zọ́hárọ̀ lìfàṣádù fìlìbárì wàlìbáhárì bímá kásábàt àìdí náà ọlọ́run ní ìbàjẹ́ ó kún gbogbo orí ilẹ̀ ìbàjẹ́ ó kún gbogbo orí odò bímá kásábàt àìdí náà ìwà tẹ́yàn ọmọ ẹ̀dẹ́ èèyàn wù ló fà ọ̀wọ́n gógó oúnjẹ ta ló increase price oúnjẹ jọ̀mọ́ ṣé president ni ṣé gọ́fúnà ni ṣèbémi àti yín ni ta ló increase owó mọ́tò èmi àti yín náà ni o owó epo tí wọ́n increase lọ́gọ́rọ̀ gbà ta níjọmọ́ èmi àti yín náà ni bímọ kásábà táyìrì náà tó bá sọ pé kò sí fàyàbalẹ̀ kò sí síkíọ́rítì inú ìlú ta ló fà á ebémi àti yé náà ni ṣáwọn màláìkà ló sọ̀kalẹ̀ tí wọ́n wá balẹ̀ jẹ́ ni ṣáwọn àlùjọ̀nú ni rárá bímọ kásábà táyìrì náà ohun táwọn ọmọ ẹ̀dẹ́ yọ̀ dánwò ni linudhiqahum ba'da alladhi 'amilu ọlọ́run ni a máa wá kó ìyàwó ẹ̀wá jẹ̀yà ebi apáyín la'allahum yarji'un

nàìjíríà ò lè dá àyàfi táwọn ará nàìjíríà bá dá torí kò sí tó ṣe nàìjíríà látọdún tó ti bí gbogbo wa gbogbo ibi tí wọ́n ti ń wa epo wọn débẹ̀ kan ní òsè pó ń bẹ̀ mọ́ àwọn bòmíì tí wọ́n ti máa wa epo wọ́n tún discover ẹni láti ọdún tí wọ́n ti bí gbogbo wa gbogbo nǹkan tó ń hù ní nàìjíríà náà ló ṣì ń hù dé ní ó tún pọ̀ sí ni jọ̀mọ́ wẹ́dà wa kò bàjẹ́ ọlọ́ọ̀bá kẹwàá ìkẹyìí pọ̀ ṣùgbọ́n gbàtà amóore ọlọ́run ní dọ́rọ̀bà lọ́hùn mẹ́sẹ̀lẹ̀ kọ́ríyà ọlọ́run ní ẹ̀tẹ́ ti ẹgbọ́ àpèjúwe ìlú kan tó dàbí ìlú nàìjíríà kanat aminata mutuma innatan ọlọ́run nílùú yìí nígbà kan rí kanat aminatan ìlú yìí jẹ́ ìlú tí security wà ń bẹ̀ kò sólè ń bẹ̀ kò sí kidnappers ń bẹ̀ kò sí boko haram ń kò sí x-men ń kanat aminatan ìlú yìí wà mọ̀tùmá ìnàtàn ọkàn wọn tún balẹ̀ tẹ bá rí ẹni tí ò jẹun nu wọn ojú àtún máa dán ọmọ tí ò wẹ̀ tó ń dán àánú ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ jọmọ́ fàkàfàrọ́ bí anìrúmìlá ṣùgbọ́n gbà tó yá wọ́n bá ní ìwọ ọlọ́run à ìgbádùn yìí ti pọ̀ jù wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣàìmórí sọ́lọ́run ẹ wò gbàtọ́ náà ọba àlékè ọlá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ìsírẹ́lì nígbàtọ́ náà ọba àlékè ọlá sọ mọ́nà wà sálíwà kalẹ̀ fún wọn wọ́n tún ní wọn náà ah, wọ́n bá àjẹlé àjàlùbọ́sàbọ̀ máńgò làdúgbẹ́ máa jẹ́ ń sì wọ́n wá máa yan bọ́bọ́ náà tọ́nà bá sọ kọ́kọ́ alẹ́ wá àti ẹ̀fẹ́ yẹn mọ́ ṣe mẹ́pọ̀ òyàn advance sí ni tẹ́lẹ̀ tán bá láwọn òyàn drug kí ni wọ́n lọ mo sì jẹ́ ọmọ gbọ́ ṣe mẹ́ pé igbó ìṣe drug mọ́ sí wọ́n lọ mo kò dé kódà kókè nǹkan kan mọ̀ mọ́ àbí wọ́n ló mú kòdín àtẹ̀wó tún ni tramadol àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wá advance ibi aburú yìí ọlọ́wà nígbà tẹ́ ti wá ní tó wá bẹ̀rẹ̀ sí máa ṣe lọ́wọ́ bá fàádákọ̀ọ́ Allahu libasa al-ju'i ọlọ́run wá lóun wá dá agbádá ìyà fún wọn libas aṣọ ìyà ọlọ́run lóun fi wọ̀ wọ́n dárú wal khawfi ọlọ́run tún wá da agbádá ìyà àti ìbẹ̀rù sí wọn láàrin nàìjíríà wá ń sí ibo nìfọ̀kànbalẹ̀ wà tẹ́ travel ní west africa yìí téèyàn bá bọ́ sí benin republic kò sígbà tẹ́ lè rìn tẹ́ bá ń lọ síbi kan ní ìlú yẹn tí mọ́tò bá já yín lẹ̀ lágo méjì yẹn ní sun stop the same thing is benin republic ń bẹ̀ yẹn tẹ́ bá dé anywhere lásìkò kan bẹ̀ tẹ́ lọ síbi kan ẹ̀ ní su bus rẹ̀ lọ ni ṣùgbọ́n tí a bá ń bọ̀ láti irú àwọn ìlú yẹn tá a bá ti dé nàìjíríà bóyá bẹ̀rẹ̀ ẹ̀ kíní lẹ́sẹ̀mẹ́lẹ́gbà ń bí tẹ́ bá ti ń súnmọ́ ogun ọ̀nà badagry à ẹ̀ wò pé káyà sùn bọ́dà ni o sago mẹ́wàá bá ti lọ ń kọjá tẹ́ dé sẹ̀mẹ̀ ẹ̀ wò pé kẹyà sùn lọ́hùn ni òun ló pe yín torí kíni libasa lọ́kọ́ òfì ọlọ́run ti dágbádá ìbẹ̀rù fún wa nàìjíríà tẹ́ bá tún wá gbalẹ̀ haúsá ẹ máa bẹ̀rù àwọn ọmọ tí wọ́n ń jalè tí wọ́n ń dáná tí wọ́n á gba owó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n á wé ìtì ẹ̀mí wọn àbí kẹ́ àwọn èèyàn máa bẹ̀rù herdsmen àbí máa bẹ̀rù ajínigbé bẹ́ẹ̀ dé east náà the same thing kí ló fàájọ mọ́ bimakanu yesnaun látara pa aláàtẹ̀ lọ́lọ́run àgbọ́rọ̀ sọlọ́run lẹ́nu ló fi jẹ́ pé kọ́lọ̀ ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo nǹkan ti wá dàrú mọ́ra wọn báyìí oríṣiríṣi ló wá ń ṣẹlẹ̀ báyìí àwọn ìjọba àwọn láwọn ò ní gbà aráàlú náà ní a ó yẹ fún ẹnì ṣó kọ́lọ̀ ọba àdékíọlá kó má ṣe fún gbogbo wa lómi sùúrù mu o torí pé agídí ò tún nǹkan ṣe o gidigidi wọn á ní gidigba òṣìlẹ̀ fún o ẹni tí kọ́kọ́rọ́ bá wà lọ́wọ́ ẹ̀ ló máa wọlé o agídí ọ̀ràn tó wà lẹ́yìn ìgbónára ọ̀rọ̀ tó wà lẹ́yìn àfi kí a retract steps wa káwo pé ibo ló ti wọ́ wá ìtànídì nìyẹn wàhálà tó wà nàìjíríà olórí wọ́n ní róòlù tó máa play àwọn ọmọlẹ́yìn a ní róòlù tá máa play tó lórí bá play róòlù wọn tọmọlẹ́yìn ò play tiẹ̀ irọ́ là ń pa a níbì tá ń lọ the same thing tí àwọn ọmọlẹ́yìn tó bá ń ṣe ti wọn táwọn olórí ò ṣe à níbi dá lọ ẹ rí àwọn olórí yẹn jọmọ ṣèbí inú wa náà ni wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni tí wọ́n bá dárúkọ fáṣọlá àìmọye èèyàn mà ló ń jẹ́ fáṣọlá kódẹ̀ lómi tó ń jẹ́ fáṣọlá tó ti fi pamọ́ tẹ́lẹ̀ nígbà tó náà ní kí fáṣọlá di gọ́vnà àwọn náà sáré lọ gbórúkọ yẹn jáde ẹlòmíì tó jẹ́ pé generation bíi mẹ́ta ni sí bàbá tó jẹ́ fáṣọlá gangan òun náà máa pẹ́ẹ́lì fáṣọlá yẹn sí ni bí wọ́n bá pè yọ̀kan ní kíní kan fáṣọlá bì jẹ́bẹ̀ pé gbogbo àná la máa wẹ̀yìn àbí bẹ́ẹ̀ kọ́ ni tó bá di lọ́la tẹ gbọ́tọ̀ pé ọmọ kan ń sọ wá pé à ń bọ̀ dé jẹ́bẹ̀ pé bá wò pé àṣẹ ah, ìjọmọ gómìnà ẹ̀ wá bẹ̀rẹ̀ sí wò báyìí á ah, ó dàbí ìfojú à ń bọ̀ dé o àbí kọ́ ni irú ọmọ yẹn pókọ̀ sí ẹjọ́ à ń bọ̀ dé àwọn èèyàn apọ́nlé ń bẹ̀yẹn ni ah, so tàbá wá wò irú àwọn èèyàn yẹn ṣèbáàrin wa lọ́wà ẹni tó ń jẹ́ Tinubu èèyàn bíi tiwa ni ibì kan lòun náà ti bẹ̀rẹ̀ tó fi jáde ibi tó dé yẹn jọ mọ́ kí wá ló dé tàbá wá dolórí tó ta wá di láyọ̀ sábẹ́kùn àwa ta jọmọ lẹ́yìn tó jọmọ lẹ́yìn lẹ́yìn ẹ̀rí báwo lórí ṣe ń ṣe yẹn tóun náà bá débẹ̀ lọ́la bóun náà ṣe máa ṣe nìyẹn o tẹ́lómi bá ń jà fitafita wọn sì fún lápọ̀ìntmẹ́ǹtì ni gbogbo àwọn tí wọ́n pariwo kiri ń sìn ẹ jẹ́ kí àwọn ìjọba tí wọ́n gbọ́n jù wá lọ ẹ jẹ́ kó pé bíi méjì mẹ́ta lò wọn kó rọra gbé owó kan fún wọn sìn ní Lagos state wọ́n lọ ti yọ kọmitì kan kọmitì tí wọ́n wáyàn gẹ́gẹ́ bí gómìnà ṣe ń sọ ó láwọn tí wọ́n máa jókòó sí kọmitì yẹn láwọn àgbàlagbà àtàwọn ọ̀dọ́ wọ́n wá ní wọ́n ti ya two hundred million sọ́tọ̀ báyìí tó jẹ́ pé kọmitì yẹn ó máa ní àpúrúfà láti ná àwọn tí sáà ti ti treat brutally tí wọ́n fẹ́ compensate àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n fẹ́ lo two hundred million yẹn fún jọmọ́ táwọn mẹ́mbà kọmitì bá jẹ́ mẹ́wàá a lè rí mẹ́jọ nu wọn tó bá ní à ṣáwa náà máa wá ṣe lásán ni ohun tó ń bà lu wájú òjò yẹn lọ ìwọ tó yàn as mẹ́mbà wọn ò lè yan èèyàn kan tí ò já mọ́ nǹkan kan náà bóyá ṣèjọba ọ̀gọ̀rọ̀ wọn wọ́n ti ní appointment tẹ́lẹ̀ láwọn tá à ń sọ yìí appointment tó ń ṣe yẹ portfolio kan ni tó ń jẹun bẹ́ẹ̀ wọ́n wá gbé two hundred million fún yín pé kẹ́ pé fáwọn tí wọ́n ti suffer brutality kan àbí kejì ẹ̀yin náà wá wò pé ẹnu two hundred yẹn at least àwa mẹ́wàá tá a tiẹ̀ fẹ́ ṣe wàhálà yẹn ẹ̀yẹ tá a bá tiẹ̀ lè kọ́kọ́ gbé hundred sẹ́gbẹ́ kan náà ẹ̀yẹ at least àwa mẹ́wàá yẹn náà tọ́hún tiwa náà ló dé yẹn náà àsìkò tiwa náà ló dé tẹ́mẹ̀ pé tó a máa ń ṣe nàìjíríà nìyẹn bóò láyé fẹ́ lọ wájú ṣùgbọ́n gbà tí wọ́n gbé two hundred million yìí lẹ̀ kéèyàn kan wá sọ pé ẹ ah meeting ta fẹ́ ṣe yẹn ṣé kò ní sí mẹ́numẹ́nu ni kíyọ ọ̀nà ọ̀dẹ́ ni àmẹ́numẹ́nu máa wa a ṣe mí sí two hours àwọn anífi nǹkan kan sẹ́nu ó yá ìbára mẹ́wàá ni ẹ jẹ́ àdáwọn one thousand naira kan fi bá wa ra mr biggs wa àti drink ẹlòmíà wò pé à kò one thousand báwo two hundred million wà lẹ̀ à ṣẹ́mi pé two hundred million yẹn àwọn tí wọ́n sọ́fà brutality látọwọ́ sars lọ ní ká gbé fún èmi ò sọ́fà brutality látọwọ́ sars ẹ̀yin náà sọ́fà gbogbo àwa táwa bí ta jẹ́ mẹ́mbà yìí láti ìgbà tá a ti jẹ́ mẹ́mbà yìí gan ọjọ́ tí sars kan bá gbọ́ pé a ti belong to ru mẹ́mbà yìí àtàwa àti fámìlì wa wọn ò tún ta sí wa mọ́ pé ah wọ́n belong to that committee o ẹ má dọ́dọ̀ wọn o kí wá ló kọ̀ wá pẹ̀lú owó yẹn ohun tí wọ́n bá yàn as member ní ọ̀dọ̀ wa ń bílẹ̀ ní àwọn ẹbí ẹ̀ gan máa pè é ní orí ẹ̀ ò ní burú o orí ẹ̀ ò ní burú o ọlọ́run mo fi bẹ́ o àsìkò tiwa náà ló dé yẹ o páànù family house wa ìwọ náà jáde bó ti ṣe dà ẹ ní last week náà pè mí pé gbogbo fáànù lè wa ló ti ń jó àsìkò tiẹ̀ náà ló dé o ọmọ àbúrò ẹ̀sìn ó ti rá admission sí last week. two fifty ní o ok ó ti kó two fifty ó dàbí kó ti padà sí twenty five ẹ kíní kan ní o ó máa sanwó sẹ́ẹ̀lì lórí kíni ohun tó ń kó báwọn tó wà gọ́fẹ́mẹ̀ntì nìyẹn téèyàn kan bá di chairman gbogbo àwọn ẹ́dà sí àdúgbò gbogbo kọmití kọ̀ọ̀kan wọ́n ti lọ ń bá àwọn náà àwa la dìbò fún ẹ dìbò fún báwo ohun tó bá gbé fún ìjọba òní kó pín owó fún yín wọ́n gbé owó fún pé kó fi ṣe nǹkan tó máa ṣàǹfààní fún gbogbo yín ni ẹ jẹ́ ká jẹ́ kán sinmi kí wọ́n ṣe nǹkan tíjọba ní kan ṣe ìyẹn náà la lè fi ní ọ̀nà àbáyọjọ mọ́ kọ́nà ọba kó bá ṣe ìlà ọ kọ́nà kó ṣàánú wa gbogbo nǹkan tó dàrú pátápátá jọ mọ́ ta gbogbo wa náà la lẹ́bi o gbogbo wa ní ọ̀daràn gbogbo wa ló lè gbogbo wa la níbì kan àbíkejì tàbí fi ń ba nàìjíríà jẹ nàìjíríà ò sì lè dá nàìjíríà ò lè dá o àyàfi tí gbogbo wa bá ti tàmì tí wọ́n bá ń sọ̀rọ̀ pé change change ọlọ́run náà polówó change nínú Qur'an inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim kò ní dá fáwọn èèyàn kan àyàfi tí wọ́n bá túnra wọn ṣe tá a bá fẹ́ kí ìlú dá gbogbo wa la gbọ́dọ̀ yí padà àwọn tó jó lórí mo ti sọ fún wa níbẹ̀rẹ̀ pé gbogbo wa ló lórí a máa wá wora wa ibi ta ti jó lórí yẹn ká tóra wa ṣe ń bẹ̀ ibi ta ti jó lórí ká tóra wa ṣe ń bẹ̀ ká tún wá wo bí tí mo ti jẹ́ ọmọlẹ́yìn ọmọlẹ́yìn ní mọ́ṣáláṣí díẹ̀ túnra mi ṣe ń yẹn olórí ni mí ní mọ́ṣáláṣí díẹ̀ túnra mi ṣe ń yẹn inú mọ́tò ni mo wà yìí Driver tó drive wa kọ̀mándé abẹ́kù òun ni olórí wa o àbí bẹ́ẹ̀ kọ́ ni dọ̀mọ́ àbí ìwọ náà ní gbọ́rọ̀ sí lẹ́nu náà ní gbọ́rọ̀ sí lẹ́nu nígbà tó bá lóun máa kásẹ̀ kúrò lórí lórí bírèkì pátápátá òun á kọ̀ máa hó nọ́mọ́ náà ni kẹ́mẹ́ pé a máa bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni ẹ wo bí tí ìlú wa yìí á ti sọ ìwọ ọmọlúwàbí nù tẹ́lómi bá ń bá dráìvà àti kọ̀ǹdọ́tọ̀ wínú mọ́tò báyìí wọ́n ti ó ti dàbí pé dráìvà àti kọ̀ǹdọ́tọ̀ yẹn ẹni tó bá ti ń ṣe kò tiẹ̀ ní ọmọlúwàbí kan lára mọ́ gẹ́gẹ́ bá ṣe sọ fúnra wa lẹ́ẹ̀kan wípé a gbọ́dọ̀ máa ríra wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ká dẹ̀ máa ríra wa gẹ́gẹ́ bí olórí tẹ́ bá wo ọ̀gọ̀rọ̀ ẹni tó jẹ́ kọ̀ǹdọ́tọ̀ náà bí ìpòun náà ti ro rẹ̀ pé ni kò ní sọ̀rọ̀ gidi kan báyìí lẹ́nu èébú ni ohun tó dẹ̀yẹ ká ṣe ni pé ká pọ́nra wálé báwọn kọ̀ǹdọ́kítọ̀ bá láwọn òṣìṣẹ́ mọ́ ṣẹ́mẹ́ pé gbogbo a máa sọ́fà ṣá a máa sọ́fà so kọ̀ǹdọ́kítọ̀ bó ṣe wáyé èèyàn tó ṣe pàtàkì láwùjọ ni wọ́n kódà wọ́n tún wúlò ju ọ̀gọ̀rọ̀ ẹni tó ń ṣiṣẹ́ oṣù lọ ẹlòmíì tó ń ṣiṣẹ́ oṣù oníṣẹ́kọ̀ tó ń ṣe lọ́fíìsì o tó bá ti dọ́fíìsì bá àròjọ́ láti àárọ̀ yẹn dọ̀sán ni á dẹ̀ máa lọ lé ẹkulé ẹkulé ẹ ẹ mo ti lọ sọ́ọ́fì síbi iṣẹ́ látàárọ̀ ó ti ẹ̀dí rẹ̀ ní ẹjọ́ ló lọ rò lọ́fíìsì o ẹbọ́ ẹwọ kọ̀dọ́kọ̀ nínú oòrùn tá máa lágùn gidi àwa ní pọ̀n lé kí ló dé jọmọ ẹwọ dráìvà dráìvà mélòó lẹ́rí tó wa mọ́tò automatic ẹ ń káànú wọn ni ọwọ́ ò ní sinmi ẹsẹ̀ ò ní sinmi orí ò ní sinmi ojú náà ò ní sinmi pẹ̀lú àtúwá ní pọ̀n wọlé nígbò jẹ́ fáwọn náà kì í pọnra wọlé so ẹni àpọ́nlé ni wọ́n ibi tó ní kálukú wá bá ti jẹ́ olórí sáájọ́ ọmọ lẹ́yìn a gbọ́dọ̀ gbìyànjú láti rí wípé àtúnra wa ṣe ń bẹ̀ kọ́nà ọba kú mẹ́sẹ̀ tún wa ṣe gbogbo àwa tá a bá jẹ́ olórí àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ mójútó tí a bá jẹ́ olórí tá a bá sì jẹ́ ọmọ lẹ́yìn a gbọ́dọ̀ jẹ́ tí a mójútó àwọn nǹkan yìí nínú nǹkan tí gbogbo wa gbọ́dọ̀ mójútó nínú Nàìjíríà àti gbogbo ìlú pátápátá àkọ́kọ́ asọ́bùrù òun náà ni sùúrù àwọn tí wọ́n jẹ́ olórí wọ́n ní bùkátà sí sùúrù o àwa tá a jẹ́ ọmọ lẹ́yìn a ní bùkátà sí sùúrù o ẹ rí ìṣòro tí sùúrù bá tọ́tì àti àdúà ìṣòro yẹn ó ti kú òníṣòro ó ti di àdánwò èyí lè bọ́ ń bẹ̀mọ́ láíláí kọ́ wá léèyàn kan níṣòro kan ó wá ṣàdúà títí agbára àdúà ká ó ṣe sùúrù títí agbára sùúrù ká ìyẹn ti di mùsíbà kọ́nà má di òbẹ́ni kankan wa ló fi jẹ́ pa gbọ́dọ̀ bẹ́lẹ̀ tá a máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ ká sì bẹ́lẹ̀ tá a máa ṣàdúà ọlọ́ni yáyọ alẹ́dínà amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo ìsẹ̀yìn omi sọ́bìrì wa sọ̀lá ọlọ́run ni ẹ máa wá ìrànwọ́ lọ́wọ́ ọlọ́wọ́ bá gbogbo ohun tẹ́ ẹ bá ń wá ẹ máa wá pẹ̀lú sùúrù àti ìmá ṣàdúà ọ̀rọ̀ wa ń fẹ́ àdúà nàìjíríà kò wá ń ṣe pé kálá organize special prayer eh, special prayer for Nigeria mélòó mélòó táwọn èèyàn ti ṣe kò lè ṣiṣẹ́ torí pàdúrà nìkan kọ́ ló máa ṣe ohun tó wà nílẹ̀ yìí a tún ní bùkátà sí sùúrù jọmọ́ a gbọ́dọ̀ ṣe sùúrù tó pọ̀ àwa tá lẹ́yìn ìmọ̀ràn táwọn Ànábì sallallahu alaihi wasallam tó gbà wá òun náà ni pé ká máa ṣe sùúrù o Ànábì sallallahu alaihi wasallam ó ní man kariha min amirihi shay'an ó ní tó bá jọmọ lẹ́yìn ó wá ẹni tó jẹ́ aṣáájú fún ẹ ó wá ní ìwà kan tó nífẹ̀ẹ́ sí ànábì sallallahu alaihi wasallam ó ní faliyasbira alayhi ó ní gbìyànjú láti ṣe sùúrù lé lórí o a tí ọlọ́run bá ṣe èèyàn lólórí tó ṣe sùúrù lé lórí ìyá ẹ máa di méjì ni o ìyà ló ń jẹ́ tẹ́lẹ̀ tó fi yarí tó bá wá tún ṣe sùúrù a tún wá fi kúnyà fún ẹ kọlọ̀ọ̀bà kó má fìyà jẹ wá àwọn olórí tá a rí yẹn ohun tí wọ́n fi jù wá lọ́pọ̀ o ẹni tó bá ju ní lọ ó lè ju ni kódà wọ́n lè dáràn sí wa lọ́rùn ní ọ̀rọ̀ tó jẹ́ pé àti ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ mọ́ rárá tí ó tó lórí bá pọ́n wálé ẹjẹ́ àti gbà pọ́nlé àwọn èèyàn láwọn òfẹ́ ìjọba ní òkè àti gbọ́ ẹ̀rẹ́ ńlá ni kọ àwọn èèyàn wò ti protest yẹn àdẹ̀ nígbà a tá a ibi tá a máa ti bára wò ní dùn mọ́ àwàlù wàhálà coronavirus àti ìbọnú ẹ̀ gbogbo social distance kò sẹ́ tó observe ẹ̀ mọ́ ọlọ́run má fi dán wa wò àánú ta rí gbà nàìjíríà látọ̀dọ̀ ọlọ́run àmọ́yí ẹ̀ àmọ́yí ẹ̀ ṣẹ̀rẹ̀ pé láwọn state kan US wọ́n ti propose another lockdown àwọn state kan ní UK wọ́n ti propose another lockdown àwọn medical kini wọn àtàwọn kan ti ń jà pé a gbọ́dọ̀ lockdown àwọn ibì prime minister wọn ló tà ń jà pé rárá o à ẹ fẹ́ kó bẹ́ economy ni ọ̀rọ̀ economy ọ fẹ́ kó bẹ́ economy ò sì ní wọlé bí wàhálà bá dé kọ́nà má jẹ́ ká rí wàhálà kọ́nà má jẹ́ àrí wàhálà nàìjíríà tó jẹ́ pa àmọ́ bá ṣe tó àmọ́ bá ṣe mọ́ pé medical care wa sífúrù ni òjò ni ṣerú tó ń ṣẹlẹ̀ láwọn ìlú ẹ wo germany nílùú tó jẹ́ wípé wọ́n ní àwọn tó máa ń fi kẹ́míkà wọ́n kọ̀ máa ń ásìdì lọ́kọ̀ máa fi get rid of àwọn èèyàn kò sí ní nọ́fẹ́ sí wọ́n sí mọ́ lọ́n ní arábìnrin kan òun ti treat àwọn èèyàn títí nọ́ọ̀sì ni ó ti wá rẹ̀ ẹgbẹ́ àwọn òkú lóṣù sí mbẹ̀ àwọn kiní tí wọ́n máa fi lift gbogbo àwọn òkú yẹn tó máa dà wọ́n sínú kẹ́míkà wọ́n kọ̀ gbé òun náà pẹ̀lú ẹni wọ́n ṣe gbé pẹ̀lú ẹ báyìí nígbà tí wọ́n máa dà sínú kiní kẹ́míkà yẹn báyìí ló kọ̀ tají ló bá ṣe báyìí nígbà máa débẹ̀ kẹ́míkà ti jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ jọ̀mọ́ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ó wá di wípé àwọn èèyàn wọ́n wá ń kọ́ aláìsàn lójú títì wọn ti ẹ̀rí bẹ́ẹ̀dì mọ́ ẹ wo nàìjíríà kọ́mọ má jẹ aládánwò bádánwò kan bá dé béèyàn kan bá dé jẹ́nẹ́rà kí lọ́ máa ń sọjọ́ mọ́ wọn á ní kò sí bẹ́ẹ̀dì níbi bẹ́ẹ̀dì ṣe tíìpù tó yẹ èló lọ ń ta pákó ń sọ pákó ṣùgbọ́n tó ń sọ ni pé kò sí spéèsì mọ́ tí wọ́n lè gbé aláìsàn sí doctors lè lò la ní láwọn general hospitals wa ó ti níye téyìn ó níye patient tí doctor ní àtẹ́ẹ̀dì sí lójúmọ́ tó bá sọ pé dókítà kan ó wá lè àtẹ́ẹ̀dì sí èèyàn bóyá fifteen fàpẹẹrẹ ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí tí dókítà mi bá gbé iye list àwọn tó ti àtẹ́ẹ̀dì sí ó lè máa jẹ́ fifty five dókítà yìí wá tún ní bó ṣe ń ṣiṣẹ́ general ó tún ní private ṣẹbẹ̀ pé ìjàmbá kan náà nìyẹn àsìkò tó yẹ kó fi wà ní hospital tó ní gbowó oṣù ẹ gbogbo yẹn náà ló gbọ́dọ̀ stop jọmọ́ tá a bá fẹ́ kí ìlú wa dáa tàbá fẹ́ kí ìlú wa dáa lásìkò tó yẹ kó wà níbi jẹ́ lọ́fíìsì ìwọ tó ń ṣiṣẹ́ ìjọba ó wá fi iṣẹ́ yẹn lò lọ fi ṣe personal business àdánwò ni àdánwò ni mo ń sọ fáwọn èèyàn bó níbì kan bóyá lánàá ni àbọ́jọ́ wo wípé tí o bá wò ní public office gbogbo tó bá jẹ́ property office ó lẹ́tọ̀ọ́ láti lò nínú àwọn ẹni ìṣáájú a rí inú wọn tó jẹ́ pé tí wọ́n bá wà nínú ọ́fíìsì báyìí tí wọ́n ń ṣiṣẹ́ tó bá ti parí iṣẹ́ ọ́fíìsì bóyá wá ní pásọ́nàtì nǹkan tó fẹ́ ṣe iná tó wà nínú ọ́fíìsì yẹn ó máa pa á wá tẹ̀ tán iná sí ẹ̀ tó bá bí pé kí ló dé á ní iná tí mo tàn yẹn iná ọ́fíìsì yẹn mo dẹ̀ ti parí iṣẹ́ ọ́fíìsì pásọ́nà iṣẹ́ tèmi mo fẹ́ ṣe jọmọ́ mùsùlùmí gbogbo wọn oníkálukú tẹ́lómi bá ń ṣiṣẹ́ bíi iṣẹ́ ìjọba ṣẹlẹ̀ pé mọ́tò ọ́fíìsì àtijọ́gbọ́n pé lọlé wíkẹ́ǹdì ó fẹ́ fi káwọn ẹbí ẹ̀ jáde àbí bẹ́ẹ̀ kọ́ o ti ń lo public fund lọ́nà àìtọ́ nìyẹn ẹbí tá a ti ń ṣe láti ń jẹ bẹ́ẹ̀ ni ó gbowó oṣù ni ó gbowó oṣù mọ́tò yẹn ò sí fún tiẹ̀ ò sí fún wọn ó wà fún iṣẹ́ ìjọba ni tó bá tí mọ́tò yẹn bá lo ọdún mẹ́ta lọ́wọ́ ẹ̀ nínú ọdún a ní fifty six weeks tó bá jẹ́ pò ń gbé lọ ní london lé ẹni friday saturday that is fifty six times two kí ló jẹ́ yẹn one hundred and twelve kọ́ yẹn ó one hundred and twelve days lọ́dún ló ti fi lo mọ́tò yẹn tí ò san owó ẹ̀ tó bá wà lókun six days ẹ̀ six that is six hundred àbíbẹ̀kọ́ ni twelve times six kí nìyẹn máa fún wa ẹ̀jẹ̀ àmà calculate ẹ̀ ṣé ó ti yé wo iye ọjọ́ tó ti fi lo mọ́tò ìjọba lọ́dún àìsàn tẹ́mẹ́ pé gbogbo yẹn a máa rí gẹ́gẹ́ bí ìfà àti fàájì ni kọ́nà ọba kó ṣe àánú wa ló fi jẹ́ pé gbogbo nǹkan yẹn náà la gbọ́dọ̀ ṣọ́ra lé lórí ànábì ní tó bá rí nǹkan kan láro lórí tó kórìí rẹ̀ tó nífẹ̀ẹ́ sí faliyasbira alayhi ó ní kó ṣe sùúrù o fa innahu laysa ahadun minan nas kharaja mina sultani shibran ó nítorí pé èèyàn kan kò wá ní sọ pé torí pé lórí ò dáa ó wá sọ́ di wàhálà ó sọ́ di ráyọ̀ tí bá ní ànábì nípa mọ́ta àlẹ́yìí a níbi tó ti wá ṣe protest oyé wá lọ kú ilá mọ́ta mẹ́ìtàtà jahiliya ikú aláìmọ̀kan ló kú nígbà tí mo lọ sí èjìgbò ní àárọ̀ yìí ní nǹkan bí eleven mo wá wà nù márúwá arìn ni àwa fẹ́ rìn jáde kúrò níbi orí bíríìjì àwọn márúwá tó wá pọ̀ láti èjìgbò àwọn stone wọn ń kérò wọn tún ti blọọkù márúwá yẹn èèyàn kan náà àwọn tó máa ń píríjì pé ẹ nínú Islam kò sí tó burú káwọn yàn ti protest ó wá gbé ó ń gbé mọ́tò ẹ̀ bọ̀ mo wá rẹ́ni yẹn mo wá kì í mo wá sọ pé àbú ẹ máa tán padà ní ọkọ̀ sí ọ̀nà pé nínú kẹjẹ̀ lọ gba ẹni ìṣẹ̀lẹ̀ bí ló ń bọ̀ bóyẹ máa lọ gba ọ̀nà bọ́kúnà ẹ lọ gbàdégún wọlé ṣé pé tó wá tún wá dé kọ̀tún táwọn yẹn náà tún búlọ̀kù rẹ̀ wàhálà tún dé àbí kẹ lọ gba ìdímù tó bọ́ wá sí ọ̀nà ìdìbò táwọn yẹn náà dún blọọkù ọ̀nà jẹ́mi tó wà aládé mo wá mérí báyìí pé ṣe ẹ̀rọ lọ́wọ́ ọba ẹni náà ṣàwọn ṣe báyìí ló mọ́tò pé mo wá wò báyìí pé ókè wá àti táwọn ọ̀nà yìí ṣe tẹ́yìn náà ń ṣe mí gbogbo àwọn nǹkan yìí bí wàhálà ẹ̀ bá dé gbogbo wa la máa sọ́fẹ̀ẹ́ ẹ wo Sudan lẹ́nìí ẹ wo àdánwò àti wàhálà tí wọ́n kó sí protest náà ló bì ẹ wo Egypt ọ̀gbádùn ìgbẹ̀lẹ̀ ní nígbà ẹlòmíì máa wò pàṣẹ yọrí ni pé wọ́n lé Mubarak lọ gbogbo ìgbádùn tó wà ní Egypt ń gba Mubarak wọn sí ilé pàbà ẹ gbọ́ sí pírẹsidẹ́ǹtì Libya Gaddafi tó máa ń pè Gaddafi ẹ gbọ́ tó sọ fáwọn aráàlú ẹ̀ ni ó ní forty years òun tó ń lò bí four hundred years ni ó ní ẹ lọ wò tó ẹ lọ wò àwọn ọdún tó develop láàrin forty years tó develop tó bí ìlú wa develop African London ni ìlú tá ń sọ yìí nígbà ayé Gaddafi àwọn àbúlọ́ wà ń kàlẹ̀ yẹn nígbà ayé Gaddafi wọ́n ń sanwó náà ilé tiwa ẹ̀wọ̀n iná gbé wá ní last month ten thousand oṣù yìí nineteen thousand jọmọ́ kí la fẹ́ ṣe lórí yẹn ṣé nepa must go ní àrí kí ni ṣé àwọn èèyàn kan ló wà ní nẹ́pà ni ọ̀gọ̀rọ̀ àwọn tó wá ní nẹ́pà wọn sí ìjọba báyìí àwọn tó ti ṣèjọba lọ ni wọ́n rọra pin mọ́ra wọn lọ́wọ́ àbí ni láti ọjọ́ tí nẹ́pà ti wá ń ṣe atrocity àwa tí rẹ tó jáde pé ah end nẹ́pà àbá torí pé gbogbo àwọn wàhálà táwọn yọ ń fà yìí náà àwọn kan ló ń sponsor ẹ̀ ń di wàhálà ẹ wo èèyàn tára ti ní káàkiri ìgboro báyìí ẹ wo iye èèyàn tẹ́bí ti ń pa onímàrúwá kan kí fún wọn bẹ̀rẹ̀ láàárọ̀ pé ìsọ́mẹ̀ǹtì mo gba ìsọ́mẹ̀ǹtì mo gba ṣe tó gba ìsọ́mẹ̀ǹtì lọ́wọ́ ẹ̀fẹ́ bá gbọ́ sórí àdòdì oríṣẹ́ṣe gbogbo àwọn kí ni future nàìjíríà ń sọ so ló fi jẹ́ pé kọ́ lọ ń ṣàánú ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ oyé wa páwọn olórí a máa ṣe sùúrù fún wọn ni o ànábì sọnú ọ̀rọ̀ kan ó ní tasma'u wa tuti'u ní amir ó láwọn tó bá jó lórí yín ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu o ẹ máa tẹ̀ láṣẹ wọn o tí wọn bá ti parí láṣẹ aburú wa in duriba zahruk kódà kíkan nu wọn kó kọ̀ mú ẹ báyìí kó ṣí ẹ lábàrá wà ó kí dá kí wọ́n gbowó ẹ ní ọ̀nà àìtọ́ bí nẹ́pà ṣe wà yẹn tó bá ti jẹ́jọba ni kọ́ pé kérésì di ìlú wa ẹgbọ́n táná mi sọ ó ní fatima ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu náà ni o wàá pé ẹ máa wo bẹ́ẹ̀ wọn náà ni o ọ̀nà lè máa fi kó bá yọ̀rọ̀ wọ̀ torí ẹran ọ̀yà lọ́nà máa ń yan àwọn olórí ìyàlé ẹ jẹ́ ká wo gbogbo ọ̀nà tá a fi ń ṣe lọ́run ṣá dìsáàfù ìkẹ́ lù wá ìyá a kẹ́ o tá a sòdodo ọ̀rọ̀ fúnra wa bóòlù ọlọ́run ti fẹ́ kẹ́ wa ẹ ráwọ̀ ẹ̀ṣẹ̀ tá ń dá ni ṣé pírẹsidẹ́ǹtì gbogbo àwọn orí tó máa ń gbé káàkiri yẹn ṣé pírẹsidẹ́ǹtì ni ẹ wòye tó ṣẹ̀ ṣẹlẹ̀ nìbàdàn bíi last two weeks three weeks kọ́ ni ní kí lorúkọ bíi stadium yìí náà wọ́n dárúkọ federal government stadium kan ní báyìí kí lorúkọ ẹ̀ nìbàdàn liberty ọlẹ́ ní yẹn máa ń ṣe bí wèrè lòun náà máa ń ṣe bí wèrè ńbẹ̀ eléyìí àwọn ọmọ bọ́là tó máa ń ṣa ike gọ̀ǹkọ̀ yẹn tó máa ń ṣa lumi bó ṣe ń kọjá lọ nìyẹn ó wá fẹ́ bóyá ó fẹ́ sọ àbí nǹkan kan ọ̀gbẹ́ níbi tó máa ń ṣe bí wèrè yẹn kọ̀ wá lẹ́yìn ẹ̀ ní bó ṣe wọ́ ẹsẹ̀ nìyẹn ó ní bó ṣe di eyín mòun léyìn nìyẹn ó dẹ̀ fi eyín tiẹ̀ báyìí ó fi yọ eyín ẹ̀ ó ní òun ṣá ń du òun ṣá ń du bóun ṣe rí ti báyìí àdámídà àdámídà bó ṣe ń wà dákiri nìyẹn lòun fi ráyè sá síbi títì bó ṣe rí pé ó sá sí títì tó ń pariwo báyìí bó ṣe sá lọ nìyẹn wọn ò rí mọ́ o nígbà tí wọ́n wá pọ̀ ń bá àdì gbogbo onígbó tó ń lò sí yẹn wọ́n wá ń ṣú aṣọ àwọn èèyàn fìlà àwọn èèyàn àwọn ọ̀ndàwíẹ̀sì àwọn èèyàn lóríṣiríṣi ó wá kún bẹ́ẹ̀ lọ ṣẹ́fẹ̀ kó náà ti dàbí Clifford Odoi ṣé gọ́fúnà lẹ́ni yẹn ni ṣé kọmíṣánná ni ṣe béèyàn bíi tiwa ni àwọn tí wọ́n ń ká pátá káàkiri ni àwa wà kẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ láti fẹ́ rí àwa bò ara wa ọlọ́run ní ìràhámù máa ń fi àrùbí yẹ̀ràhámù kù máa ń fi sàmà ọlọ́run ní ẹ máa kẹ́ àwọn tó ń bẹ lórí ilẹ̀ ẹni tó wà ń sọ́mọ̀ máa kẹ́ yìí náà àkẹ́ra wa náà àwọn olórí wọn kẹ́ ọmọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn àwọn olórí tó bá bí ìyọ̀kan sí pé láti ọjọ́ tó ti wà ní èkó yìí sí ẹ̀ẹ́mẹ́ ló ló ṣàdúrà fún gọ́ọ̀fúnlẹ̀ èkó rí ṣàárẹ̀ tó ti ṣàdúrà fún gọ́ọ̀fúnlẹ̀ èkó lè nínú wa pẹ̀ta bá rẹ̀ tó ti ní èkó ní ìbàjẹ́ àdúrà èkó ní ìbàjẹ́ ó lè ran gọ́ọ̀fúnlẹ̀ náà mélòó nu wa ló lè sọ pé ah, nínú ọ̀sẹ̀ yìí mo ti ṣàdúrà fún pírẹ́sídẹ̀ntì nàìjíríà ta ló lè sọ pé nínú ọ̀sẹ̀ yìí mo ti ṣàdúrà fún nàìjíríà ẹ̀ráwọ̀ eh, Amẹ́ríkà nínú tó fi kọ́ wọn ni pé God bless, eh, God bless America ohun táwọn máa ń sọ láàárọ̀ kùtùkùtù nìyẹn àwa náà gbọ́dọ̀ máa ṣàdúrà fún ìlú wa ẹlùmí àà ah, Nàìjíríà ò lè tẹ́ amọ́ à ah, ta ló sọ fún ẹbẹ̀ tó bá sọ pé Nàìjíríà ò lè tẹ́ amọ́ tó ń sọ nípa yé ti ẹgbọ́n náà lè tẹ́ amọ́ à ah, Nàìjíríà sì máa dá o bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ à Nàìjíríà sì máa dá ta máa gbádùn kódà àgòdó tí wá gan a ní airport ẹ̀gbọ́n náà tóbi bí plane ò bá tiẹ̀ lè láǹdì síbẹ̀ kọ́pítà máa láǹdì síbẹ̀ náà àbí kọ́ ni àgòdó wa sì máa gbádùn gan pẹ̀lú ògùn ọlọ́ọba wọ́n á la títì báyìí wọ́n á lànú wọnú ẹnu ọ̀nà fúláàtì oníkálukú wa báyìí tó bá ti da ọ̀dà sí títì tán tọ́dà yẹn wá ṣẹ́kù wọ́n á máa wọnú ilé oníkálukú ibo lẹ́fẹ́ fìl inú kọ́mpáǹdì yìí nàìjíríà sì máa dà a máa máa lo náà àlòṣẹ́kù iná tà nílò tán ṣe mọ́ pé kí èèyàn níná kẹtù àwọn èèyàn nílé asú road wọ́n máa ní káwọn nípa ìtì ẹ̀mú náà ìlọ́dí ẹ̀ ó ti sú wa ọ̀nà àbáwá ṣe bẹ́ẹ̀ fún gbogbo nàìjíríà nàìjíríà sì máa dá gan táwọn ará amẹ́ríkà yẹn tí wọ́n ní àmúfẹ́ travel out Ah, táwọn náà máa wá visa lottery tí nàìjíríà máa fún wọn visa lottery ẹ̀ẹ́jà méjọ mọ́ ilé náà sì máa ṣẹlẹ̀ nàìjíríà ó dẹ̀ máa ṣojú èmi àti pẹ̀lú ògùn ọ̀nà. ní nàìjíríà a sì máa ní àwọn ọ̀dọ́ tí wọ́n ní ṣe yahoo mọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà àdẹ̀ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ wa wọ́n á kórira wọ́n ní yàtà tù sára mọ́ wọ́n ti ní máa sáàjì ibi tẹ́lẹ́wọ̀n kọ́nà ọba kó bá wa tún gbogbo ẹ̀ ṣe tó bá ti sọ pé nàìjíríà ò lè dá mọ́ ohun tó sọ ni pé tiẹ̀ ò lè dá mọ́ ń bẹ̀ àwa táwa sì gbà pé nàìjíríà máa da ọjọ́ tó bá ti ń da báyìí ọ̀dọ̀ wa láti kọ́kọ́ bẹ̀rẹ̀ làtàkùn náà tún mi rahmatillah ọlọ́run ni ẹ má jápọ̀ kúrò níbi orí ọlọ́run kò sí tọ́nà ọba ò lè ṣe ṣùgbọ́n àwọn májẹ̀mú a gbọ́dọ̀ ṣe sùúrù tá a bá fẹ́ kí nàìjíríà dáa nínú tí nàìjíríà máa fi dá òun náà ni wípé kí gbogbo wa ká ní àmọ́ náà tí wọ́n bá gbé wa síbì kan ẹ jẹ́ ká ṣe dáadáa gbogbo tó bá gbé fún wa gẹ́gẹ́ bí ojúṣe èyí tá a bá sì nímọ̀ tó tó nípa ẹ̀ ẹ ká wá ìmọ̀ nípa ẹ̀ sí oníkálukú tó ń ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe ṣo máa ń ní training and retraining lé lórí kò sí ẹlòmíì tí ó ti kọ́ kápẹ́ńtà ń sìn iṣẹ́ tó ṣe ń kan tébù látàyè bíi 2000 lòun tún sì ń kan tébù títí ẹ̀ ó dẹ̀ fẹ́ kí nàìjíríà dá ṣé bó ṣe ń dá nìyẹn kí ló dé táwa fi ń lo tòkun bọ̀ ń bí ohun tó yìnbó olùbọ́ tó ti gbàgbé ó máa rí àǹtí kẹ dé amẹ́ríkà kẹ rí iphone 6 lọ́wọ́ àwọn òyìnbó kò ń ṣe tó kọ́ mọ̀mọ́ torí pé ìgbà ẹ ti lọ nígbà téèyàn ń lo àwọn Nokia three ten àbí kí lọ́ọ́ máa ń pè nígbà yẹn thirty three ten báyìí iPhone six ṣe rí nìyẹn a máa yàyí lẹ́nu àwọn òyìnbó yẹn tí iPhone 12 bó ṣe jáde yẹn tọ́ǹtà ní seven hundred naira nígbà tí iPhone 11 jáde wọ́n tàwọn ní one dollars iPhone 12 tó jáde ń sìn wọ́n tà ní one dollars ṣẹ́mẹ̀ pé yẹn ti lọ bí six hundred thousand, bẹ́ẹ̀ kọ́ ni bí six to seven hundred thousand naira tẹ bá dọ́dọ̀ àwọn òyìnbó ń sè ohun tó tún lò ń sè nìyẹn that is why tó jẹ́ pé gbogbo àwọn iPhone six yẹn wọ́n á máa kó bọ̀ lọ́dọ̀ tí wá ń bí òyìnbó ò lò ó mọ́ tí mi ò bá lò ó mọ́ báyẹn á kọ̀ mú ìtó lò tẹ́lẹ̀ á mú lọ sọ́fíìsì wọ́n á dẹ̀ fún latest afowókun àwọn àgbà yẹn sọ́fíìsì wọ́n á ní ó yá àwọn ẹrù Nàìjíríà ẹrù Nàìjíríà ó yá àsìkò kan wá ń bọ̀ ohun tí nàìjíríà náà máa ṣe fóònù àwọn amẹ́ríkà a máa ra fóònù nàìjíríà mẹ́ẹ̀tì ẹ̀ṣẹ̀ àmìjọ mọ̀ pé á fóònù nàìjíríà ló strong ju nàìjíríà náà ṣe a máa ṣe mọ́tò àfáàfà ìsọ̀ kí lórúkọ la máa sọ mọ́tò tí a máa ṣe nàìjíríà yẹn náà wọ́n ti ní toyota lọ́dọ̀ honda kí ni káwa sọ ṣe ká sọ nípa ìsọ̀lì ẹ́ ká sọ orúkọ mọ́tò nàìjíríà mẹ́ẹ̀dẹ́ fáìsọ̀lì ọlọ́run ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ́ndà náà orúkọ èèyàn ni ẹmọ nàìjíríà ti wọ́ọ̀sì débi pé níbi few weeks mo ń gbọ́ ìtàn kan nípa ẹni tó dá honda sílẹ̀ ẹni tó dá honda sílẹ̀ from a very poor family ó lọ skul kò rí nǹkan ṣe ó padà fi skul lẹ̀ torí yẹn gùn ṣùgbọ́n gbà tó yá ló kàn ní interest nínú àwọn nǹkan bíi technical kínní ó ṣàkọ̀ lọ technical school yẹn bí aláìlọ náà ni ó dẹ̀ ráwọ̀ owó díẹ̀ kankan ó wá dàbí pé bóyá bàbá ẹ̀ ya lówó kó ṣàbẹ̀rẹ̀ àwọn investment yẹn díẹ̀díẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn kò ń ṣe pé mọ́tò gan ló fi bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ ní Honda yẹn ẹ wá wo sí company yẹn dìlé ni kí wá ló dé Nàìjíríà táwọn ò lè dá nǹkan ṣe téèyàn kan bá tún fẹ́ fọ́ǹbù síbi tó fẹ́ fi jẹun wọ́n tún ní made in America made in Germany àtúwá máa fi ṣakọ ohun tó yẹ kó máa jẹ́ tìjú fún wa kò sáṣọ made in Nàìjíríà bàbá tún rí àníra ẹ wo ọmọ Nàìjíríà fọ́rí ráì fọ́rí ráì kó jẹ́ pé láti ìgbà yẹn gbogbo wa ti decide pé aláàtì ẹ̀jẹ̀ fọ́rí ráì sí mọ́ káwa máa jẹ lókà yẹn ká máa jòkúta ṣé kò ní develop ni bọ́ gbogbo àwọn àsìkò tá a ti jẹ yàrá ìsìn yẹn a tún ti padà síbẹ̀ torí fọ́nrẹ́ra ìsú ti ń wọlé bí ó máa sújọba ni wàhálà wa ti pọ̀ jù ó ti pọ̀ jù tó kọ́nà fi wá ṣe kò ń gẹ̀ dáadáa tí a bá fẹ́ kí nàìjíríà dá a máa ní àmọ́ náà ànábì sallallahu alaihi wasallam ní idha guyi'atil amana fa'taziru sa'a ó ní tí ọba ti di pé àwọn òyìn lámọ́ náà mọ́ àlùkìyàmọ́ ti dé nìyẹn kọlu kéfà ìdọ̀ àtúhà ya Rasulullah ànọ́bì ní báwo lọ ṣe máa máa rámọ́ náà láre ó ní ìdáwó sí dáadáa amúrú ìlà fẹ́rẹ̀ àhàlìhì pàǹtẹ́sìrù sáà ó ní tó bá ti di pé àwọn èèyàn wọ́n ń gbé àmọ́ náà sọ́dọ̀ ẹ tí ò lẹ́tọ̀ọ́ sí torí pàbúrú ẹni ìwọ náà wo pé ẹyọ ọmọ wa ni ẹjọ́ ṣe é ṣẹ̀mẹ̀ pé nàìjíríà láti ríbi tó ń sọ pé èèyàn kò lè jẹ kò lè jẹ kánsẹ́lọ̀ kò lè jẹ chairman kò lè jóye kan wọ́n ní kí ló dé wọ́n ní kò mọ̀wé nàìjíríà náà la nàìjíríà èèyàn ló pe inú àwọn alágbára pé ó gbọ́ wá alágbájá wọ́n ló mọ̀wé ló bá mú bí textbook kọ àbẹ́ exercise book ló bá fi hàn pé kí lè léyìí ó ní ìwé ni ah, kí lè léyìí ìwé ni ah, kí lè léyìí ìwé ni wọ́n dẹ̀ ló mọ̀wé ah, ẹyẹ èèyàn jẹ́ ó mọ̀wé àbí ó mọ̀wé ó mọ̀wé torí pé kí ni àbí wọ́n lè yìn ọmọ fóònù wọ́n á dé àbáfà ìsọ̀ kí lélẹ̀ ó ní fóònù ó mọ fóònù àbí ó mọ fóònù tí fóònù ẹ bá ti bàjẹ́ pé fún kó bẹ́ẹ̀ tún ṣe ààrẹ abalẹ̀ akọ́kọ́ bẹ́ẹ̀ dìlítì gbogbo nǹkan tó ti fi bí oṣù mẹ́ta tó ti fi dáúnlóòdù yẹn bó ṣe bẹ́ẹ̀ mi náà dìlítì gbogbo akọ́kọ́ bẹ́ẹ̀ dìlítì ẹ̀ ẹ́ ó sì máa mọ̀ ń pa fóònù ọ̀ tí fóònù ẹ bá bàjẹ́ má gbé fún wọn tí ó ti yé nàìjíríà nìyẹn kọ́nà ọba kó tún wa ṣe ìyẹn jẹ́nu nǹkan tí a máa mójútó tá a bá fẹ́ kí nàìjíríà dáa tí a bá fẹ́ kí nàìjíríà dáa nínú nǹkan tá a máa mójútó a máa mójútó education wa ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ tó lọ school nígbà tí àsìkò àwọn Bùkọ́lá Sàràkí ni tí wọ́n ń debate ní house nípa pé wọ́n fẹ́ àwọn new universities bóyá bíi sixty àbí mélòó lọ́pọ̀ nígbà yẹn tán fẹ́ dálẹ̀ tí wọ́n wá agitate ní house wọ́n wá invite professor kan láti Lagos State professor yẹn wá ń sọ fún wọn ní house wípé a níìdí láti establish new universities and higher institutions àwọn èyí tó wà nílẹ̀ la níìdí láti fund pé àwọn èyí tó wà nílẹ̀ yẹn ó ti tó wa ó ti tó àwọn tó fẹ́ kàwé Nàìjíríà torí ń pèsè rí yunifásitì tẹ́ ń sọ ìyàwó aláwa ń bẹ̀ o èyí tó pọ̀ jù náà àwọn ọmọ tó wà ń bẹ̀ yẹn wọn ò wá kàwé o èmi tí mo ń bá yín sọ̀rọ̀ rí àwa náà lọ bẹ̀ rí àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo wa tá a institution kọjá rí tẹ́ bá wà bẹ́ẹ̀ ẹ máa máa sunkún fáwọn èèyàn ni àwọn èèyàn wá kàwé rárá afẹ́ṣẹ̀ ìdáàmú jọ kan adẹ̀wọnú họ́ọ̀lù báyìí mo jókòó díẹ̀ kan jókòó lẹ́yìn ni ló kó àjọ sọ ní ìmọ̀ rí tẹ́lẹ̀ ló bá ti ń kí mi but department lájọ wà pé àfa àti bá ti ń pè yẹn máa dá mi lóhùn ó mọ̀ bóyé mi gan mọ̀ àfà tí bá ti ń pè yẹn máa dá mi lóhùn mo bá ní à ah, sísà mi má bínú káàdẹ̀ tó wọlé èmi àtàwọn kan àtijọ́ kiri àti ẹ̀mọ́ra rí àtijọ́ ṣe revision dáadáa ń taka tó wọlé mo wá sọ fẹ́ ni ẹ pé àmá ah, bínú èmi tó rí tí bá ti wẹ̀ dámọ̀n mi kì í báyọ̀ sọ̀rọ̀ mi ìdẹ́ ń dáyọ̀ lóhùn àwọn muslim brothers and sisters bá ṣe tí ọba fẹ́ pè mí ò ní pè sísá ò fẹ́ mọ kéèyàn kọ̀ rọra wọ gáàfù kékeré kan báyìí ó ní àwa brothers and bá ṣe máa ń ṣe nìyẹn mo bá dá tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ohun tí mo sọ ìbóyá two thousand and four ó ṣá sá kò yá àbójú ẹ̀ ṣe yẹ àti ẹ̀ sí ìgbà question paper akọ̀jókòó ni akọ̀jókòó ni àfẹ́ má gbàgbé mi o ó ṣá sọ gbogbo ọ̀rọ̀ yẹn mo ṣá rọra sọ fún àmàbínú mo nítorí bí mo ṣe wà yìí ká tó wọnú hall tó bá bí mí ní gbogbo nǹkan èyí tí bá mọ̀ nbẹ̀ kò sí iye pain tí mi lè tèkì láti kọ ẹ̀ bọ́sórí ta bá ti wọnú hall yẹn tó bá gbé microphone sí ẹnu mi ní gbọ́ mi dẹ̀ ní pè ẹ́ tí bá ń ṣe exam tí n bá mọ̀ nǹkan kan téèyàn kan wá ń sọ fẹ́ nìkejì tí bó wá ta sí mi létí tí mo wá tàta rẹ̀ rántí mi kì í kọ́ torí mo máa ń fìlì pé ó sọ ló jẹ́ kí n rántí ẹ̀ ṣé wá rí ohun tí èèyàn tí mò ń sọ ìdéèyàn bá ní determination yìí ó máa ń ràn yàn lọ́wọ́ gan bí mo ṣe wà ní tó bẹ́ẹ̀ kí fẹ́ exam kí n má kàwé bí tí n bá fẹ́ ṣe exam pẹ̀lú gbàgbà tiẹ̀ tún ti ń dàgbà díẹ̀ báyìí gan tá a wá lọ ń kéwù kò sẹ́ tó máa wọnú tẹ̀wá tí ò ṣàní máa rẹ́ ni pé ah, àbú yìí ìyẹn fẹ́ para yín ni because gbogbo nu wọn kódà mo mẹ́ pé ti bá sì dé lè jẹ́ ilé ni àwọn tẹ̀ kan wà tí bá wọ bẹ̀ mo sì máa bára ráìtì lára ògiri ẹ̀ màá wá mú chọ́ọ̀kì mo lè wọ kíláàsì kan lọ báyìí ma gbogbo nǹkan tí mo ti kà ẹ́ wá kọ gbogbo ẹ̀ àṣà máa tún atún atún atún wá ni torí pé ẹ̀mí yẹn ti wà pé mi lè ẹ́ pín gbọ́dọ̀ fìyàn ohun tó dẹ̀ máa ń jẹ́ kéèyàn mọ nǹkan nìyẹn ohun tó máa ń jẹ́ kí èèyàn mọ nǹkan tó bá ti ń dìpẹ́ǹdì lórí ẹlòmíín class ó lè mọ nǹkan kan nígbà tá lọ ta dé Niger fẹ́ ṣe assignment kan wọ́n ní ká kọ átíkù kan ọ̀gá yẹn kọ́ náà bá fọ̀rùn kí ó ti jáde láyé mo wá fẹ́ máa kọ́ mo wá ń béèrè béèrè lọ́wọ́ ọ̀rẹ́ mi kan ẹni ẹ wá dé àti má wọ́ọ̀rì kí jẹ́ kó wá bá mi kọ́ ó fẹ́ fìfẹ́ hàn sí mi ni mo wá ní rárá kan jẹ́ ń tra wa fún mi kọ, ohun tí mo wá kọ yẹ àwọn èèyàn kan tó wá ń ka kí ní ẹni òun ò lè kọrú nǹkan báyìí ìgbà táwa ń bàgbé sí ayé lọ àwọn ọ̀gọ̀rọ̀ nínú àwọn ẹni yẹn ó padà di pé wọ́n á kọ màá bá wọn wò èmi náà kọ́ wọ́n á mi wò ó ni bọ́ bá jẹ́ pé ń bẹ̀rẹ̀ yẹn èèyàn jẹ́ ọba àyàn kọ́ ìgbà wo ni wọ́n náà bà Nàìjíríà jẹ́ èrí tọ́mọ̀ mi bá ní ah, àtẹ́ bá bèèrè pé bóò ní wà ẹ̀ kí á ní mo ní mo ní é márùn ẹ̀kọ́ wo báyìí pé é márùn wò lóní tọ́mọ̀ mi bá ṣe ìzáàmù máa ti ṣàdúrà fún gbọ́nà apáàtì ẹ̀gan ọ̀dájọ́ pass á fẹ́ máa nira fún yàn torí pé wọn náà mọ̀ pé tọ́mọ̀ ibá ṣe wà tó jè nínú ni máa tiẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ pass because kò sáyè fún gbóǹkàwé so ibi tí nàìjíríà ta ti bá dé nìyẹn àwọn èèyàn mọ value education wọn kàn lọ school ni ẹ wò ó wọ́n ní kẹ́ bá dé àwọn ibì kan kí má dárúkọ rẹ́gíọ̀n ní nàìjíríà àwọn ọmọ medical student wọn ọmọ kóòtù ló pọ̀ jù ń bẹ̀ tí yẹn bá graduate irúṣẹ́ olúfẹ́ ṣe iṣẹ́ tí wọ́n máa ń ṣe òjò abortion lọ abortion ni ìyẹn dẹ̀ máa ń tà dáadáa láwọn agbègbè kan ló fi jẹ́ sí a gbọ́dọ̀ gbìyànjú tá a bá fẹ́ kí nàìjíríà dáa nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbìyànjú láti mójútó gbogbo ẹ̀ ń yẹn kò sí solution bẹ́ẹ̀ bọ́ bá yẹ di sars lé ní gbogbo wa la máa padà bẹ̀bẹ̀ pé sars should come back nígbà wàhálà bá dé kọ́nà má gbé àlàáfíà kú òfin wa nígbò bá di kó ní kálukú ò lè sùn mọ́ iná lè sánà làyà tó kọ́ àrùn àhùn sáfùnà ọmọ ẹ̀dẹ́ èèyàn máa ń kọjá yìí níjọ́ tó bá di kó ń lágbára ọjọ́ tó bá ẹwà wọn lọ́kadà fàpẹ̀rẹ̀ gbogbo wa lámọ̀ ẹgbọ́n lọ́pàá máa ń kọjá àlàlé wọn lórí pàápàá jùlọ lágbòdo wa ń bì í ṣùgbọ́n láti ibi ìgbà tó ti rìṣọ́ọ̀bù wọn ní kọ̀tún kò wá sọ́nà pamọ́ tẹ́ bá wá dé tẹ̀lé yẹn lálẹ́ ẹ wá wò pé ìkọjá ayẹyẹ ti pọ̀ jù ìṣe tí ń pé kò sọ́nà pamọ́ yẹn wọ́n máa wá àbíùs ẹ̀ kò wá ní sí mánà pé kéèyàn náà tiẹ̀ máa ní conscience pé ah, ó yẹ kémi náà fi responsible ohun tí mò ń ṣe yìí ó lè pa ẹlòmíì lára kò sí yẹn bẹ́ẹ̀ àwọn ẹlòmí ní yáyá end eh, lasma end road safety ah à ń kọ lẹ́tà sí yà kí ló dé tí a máa ń sọ́fà ní ojú ọ̀nà lálẹ́ kọ̀m̀píà sí ọ̀sán lójúmọmọ ojúmọmọ yẹn àwọn ọlọ́pàá nǹkan nǹkan tó wà ń ta yẹn ó sì máa ń kọ́ àwọn nǹkan yẹn ní ọjọ́ friday ni mo ń gbọ́ news kan bí aago mẹ́wàá wọ́n wá ń sọ gbogbo àwọn ọ̀nà tá a bá fẹ́ kó Lagos state ẹ̀ odò ọ̀pù wà bí báyìí ní after ten thanksgiving mo wá wá àwọn tó ń jáde iṣẹ́ mà lọ ṣe o tílẹ̀ ló fàájọ mọ́ nígbà tí ò sí agbófinró kankan mọ́ oníkálukú wa wà pa tójú ẹ̀ bá wá dí àwa bọ́ sí wàhálà ló fi jẹ́ pé ta bá ti sọ pé lawless society la fẹ́ àwa náà ní gbádùn ẹ̀ láíláí ẹ lọ wò ó fàpẹẹrẹ gbogbo àwọn ìlú tí France tí France colonize àti ìlú tí Britain colonize wọ́n ní advantages wọ́n dẹ̀ ní disadvantages gbogbo àwọn ìlú tí Britain colonize wọ́n fi bẹ́ẹ̀ ní advancement tẹ́ Ghana Nigeria, ẹ lọ compare sí gbogbo àwọn other West Africans tó kù country méjèèjì yẹn develop ju gbogbo wọn lọ torí pé àwọn British àwọn máa ń fàyè lẹ̀ fún innovation wọ́n máa ń fún yàn freedom to some extent pé ẹ̀yin náà lè dá nǹkan ṣe ṣùgbọ́n àwọn ìlú yẹn wọ́n máa ń fi bẹ́ẹ̀ wà lọ́ọ́lẹ̀ àwọn èèyàn máa ń tọwọ́ bòfin lójú gẹ́gẹ́ bó ṣe jẹ́ páwọn ọ̀gá wa lọ́hùn mọ́ ṣe rí lọ́dọ̀ wọn nìyẹn bọ́tẹ́ bá lọ sáwọn ìlú tó jẹ́ pé France ló colonize wọn a, òfin lẹ́bírìtì o tí ẹ bá dé Benin Republic ń bẹ̀ yẹn ọlọ́pàá ò ní lé ẹ kiri tó bá ti sá kọjá speed limit fèrè lọ́ máa fún wọn bí ẹ dáa tó bá ti fún fèrè tó ti dí ọjà wàá tọ̀ padà fún rẹ̀ ni torí o mọ̀ pé <laughs> ohun tí wàá tàta rẹ̀ sùn kò ń ṣe wàsà so àwọn ìlú yẹn wọn kì í fòfin ṣeré ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀kan pé àwọn ìlú yẹn ìfàyàbalẹ̀ kan wà bẹ́ẹ̀ téèyàn bá ta bá ń travel báyẹn ta bá ń rí Niger kò sígbà tẹ́lẹ̀ rí Niger Republic the same thing bẹ́ẹ̀ tí mọ́tò bá já yín bì kan ní aago méjì òru ẹ máa píkì ànọ́dá wọn lọ sí ilé ni ẹ ní túbọ̀ sọ àwọn aráàlú yóò túbọ̀ sọ bọ́tẹ́ bá dẹ́sẹ̀ mẹ́bọ́dà lágo mẹ́wàá tẹ́ ń bọ̀ nàìjíríà ẹ̀rú wọn máa bá yín ní lágo mẹ́wàá á masamasa ẹ máa rántí masamasa ẹ máa rántí barak ẹ máa rántí gbogbo àwọn áńgù kọ̀ọ̀kan pé á ó léwu o láwọn ọgbà kọ́kọ́ tó di pọ́ǹsì ọ̀nà bíríìjì kejì yẹn ní ọ̀nà ìyànà kò sì sí tíọ́rìtì náà ń bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé kọ́nà ọba kó jọ kó tún wa ṣe àwọn olórí wa kọ́nà ọba kó jọ kó bá wa kó sí wọn nú kọ́nà ọba wa tún wọn ṣe àwọn ọmọlẹ́yìn kọ́nà kó tún àwa náà ṣe gbogbo wa ká padà sọ́dọ̀ náà ọlọ́run ní fàfẹ́rù ila Allah arọ àwọn ní protest kí wọ́n ṣe sùúrù o ebi ti ń pa wa kan o àwọn onímọ̀rúwà òrìṣẹ́ ṣe mọ́ o onímọ́tò òrìṣẹ́ ṣe mọ́ o àwọn èèyàn yìí aláfẹ́ ìjàgbára fún wọn ni pé bí ń pa wọ́n ibi tàbí wá ń dálẹ̀ ju wá lè ọlọ́run ní jẹ́ arógún nàìjíríà o ọlọ́run ní jẹ́ aríwá alá o ebi tó ogun tó ń jà wá ó pọ̀ ogun ebi ó ń jà wá ogun àìní síkíọ́rítì ń jà wá àwọn ajínigbé wọ́n ń fogun jà wá boko haram ó ń fogun jà wá ẹ má jẹ́ ká tún dá sọ ọlọ́pàá sí nígbà tó bá wá di pé àwa àgbọ́rọ̀ síjọba lẹ́nu síjọba náà wá wà fọ́ọ̀sì pé àwọn máa lo fọ́ọ̀sì lé wa lórí kò sẹ́ńtì máa mọbi tó máa padà já sí nàìjíríà ta wà yìí kẹ́lómi máa wò pé ó máa rọrùn kó kàn gbàjọba mọ́yàn kan lọ́wọ́ kẹ́lómi bá wò pé tọ́ba kan tó ráwọn kan ti ń sọ nínú àwọn àgbàlagbà tó jẹ́ pé ẹ̀rọ àwọn àgbàlagbà nàìjíríà wọ́n máa sọ̀rọ̀ bí ọmọ òkókó wọn ò dẹ̀ wo kí ni wéètì ọ̀rọ̀ wọn ọ̀wọ̀ ẹlòmí ò mọ̀ pé position tó ń wọ̀ kú báyìí àrínú àtirínú ọdún ti ní bí kìíní ṣe ń lọ ìgò bá padà di ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ Sudan ah Nigeria is not Sudan o má lọ rò pé sórí Sudan àwọn ní àwọn nǹkan kan tó jẹ́ pé Ọlọ́run ti fi ṣàánú wọn ìlú àwọn mùsùlùmí ni vast majority wọn mùsùlùmí ni wọn kò sí bí nǹkan ṣe lè dàrú tó táwọn àfáà bá tún ṣe wá àsìkò wọn á gbọ́ Nàìjíríà yàtọ̀ sí àwọn olórí wọn ń bẹ̀ wọ́n yàtọ̀ sí tiwa ń bí ẹnu ọmọ nàìjíríà ẹnu wa ti fẹ̀ owó kékeré ò ràn wá o tó bá rí alágbára ṣe sùúrù pẹ̀lú ẹ̀ tó bá lu ọwọ́ agbára yẹn láàrin ìṣẹ́jú kan kọ́nà ọba kó jọ kó bá wa fún àwọn olórí wa ń sùúrù o kọ́nà má jẹ́ kán ṣiṣẹ́ àwọn ọmọlẹ́yìn ìṣẹ́rí gbogbo nǹkan wàhálà díẹ̀díẹ̀ náà ni o tẹ bá rí iná tó tóbi tó ń jó wọ́n níbi iná kékeré báyìí ló ti bẹ̀rẹ̀ béèyàn bá fẹ́ fojú di iná ṣáìṣà bó ṣe kéré tó yẹ kó dẹ̀ lọ sọ sínú petrol ní filling station wà á mọ̀ pé kò sí iná tó kéré tẹ bá rí ogun tó ń bọ̀ díẹ̀ díẹ̀ báyìí ẹ má jà fojú kéré ẹ̀ tí wàhálẹ̀ bá ṣẹlẹ̀ tán á gbogbo wa ẹwà àwọn òmìnà ti jagun Iraq ò mà gbádùn títí dèmi láti nǹkan bíi almost how many years sẹ́yìn ni wọ́n ti jagun Iraq ṣé two thousand and nine kọ́ làwọn ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ni láti ìgbà yẹn wọn ò mà gbádùn dèmi jọmọ́ ẹ wo Libya wọn ò gbádùn dédé ẹ wo náà tí ilé haúsá wa ń bì àwọn òyìn ò gbádùn àwọn ará Maiduguri àti ìlú stéètì wo nìyẹn àwọn náà ń ṣe wọ́n ni pé we SARS we SARS pé kọ́ má kà ń sun SARS o SARS ló ń gbà wọn lọ́wọ́ kìdínáfà àti gbogbo ẹ̀ so gbogbo ẹ̀ ní a ní láti wò ó síra wọn kọ́nà ọba kó tún wa ṣe àwọn ọ̀dọ́ wa kọ́nà ọba wa tún wọn ṣe o gbogbo ẹ̀ tó ń wá iṣẹ́ iṣẹ́ alálùbáríkà kọ́nà ọba wa kó bá wa pèsè fún wọn ẹni tó ti níṣẹ́ ọlọ́ọ̀bá kó bá fàlùbáríkà sí àwọn olórí wa kọ́nọ̀bá wa wà pẹ̀lú wọn kọ́nọ̀bá wa tún wọn ṣe gbogbo tó máa lóore fún wa kọ́nọ̀bá bá wa fún wọn ṣe eléyìí tó máa kó wa sí wàhálà kọ́nọ̀bá jọ lè ṣe láíláí ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وأذل شرك المشركين ودمر أعداء الدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا واعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين تباري بيريا يقوم يوباتي وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين